wọ́n ní eh, tiwa náà ń tiwa. bẹ́ẹ̀ ni takisa ń ta tó. èmi gbàgbé ní tiẹ̀. bẹ́ẹ̀ ni màá jù sí láìpẹ́ eh. ṣẹgbọ́. Ah, mo ní ìdí ẹ o. ẹ ṣe gan bàbá mi kà mọ́. jòkàdé òkà. bàbá àgbà ojú òní tiẹ ẹ bá mi kí gbogbo àwọn talabama àwọn gbogbo àwọn dikọ náà. àyàgbẹ́ àwọn lọ gbogbo àwọn dikọ náà hmm. ah òrèbètè ẹ̀gbọ́n mi Ìbàdàn tẹ́ ẹ bá mi pè padà gbogbo àwọn ti di connect náà ni mo béèrè yẹn. ọlọ́tí sọ̀lọ́ ni àgbà ní ìtara o. àwọn tí a nìyẹn nígboro. tó bá sí yàrá. kàrúbíà ló máa kàrúbíà ló máa náà lẹ̀ ń gbọ́ yìí ẹ ló ta ló wà lójú òpó. ẹ ló. ta ló wà ní ọgbà náà. ọmọ kékeré kan ni. ṣé kí n wá wo. ẹ wá wo. ẹ dá yín lójú. ẹ wá wo. Ah, ó dá yín lójú. ẹ wá wò dáadáa. wọ́n fẹ́ túṣu désàlẹ̀ ẹ̀jọ́ tú. iṣu kẹ̀. kàmọ́ ìbàdàn fẹ́ túṣu désàlẹ̀ ẹ̀jọ́ tú. wọ́n ti tú délẹ̀. àwọn náà ló pè mí sóde eré ibi tá a dẹ̀ ti yẹ mọ̀ pé wẹ́dà wọ́ọ̀mù ní last week ibi tá a dẹ̀ ti ń pààkì irinṣẹ́ àti gbàgbé jákẹ́ẹ̀tì lẹ̀ ah bọ́dà kàmú ti gbàgbé jákẹ́ẹ̀tì ẹ bá ń gbé o òun náà fi bá mi gbé o ẹnu iṣẹ́ náà la lọ ọlọ́run ṣe ìyá àjọ wà ń bẹ̀ ni o torí aláyàmá lálẹ́ lè mi o. ọ gbọ́dọ̀ tú désàlẹ̀. wọ́n ti tú hmm? kò sí nǹkan kan tó pamọ́ ń wọ́n ti tú. ẹ má wòrí olè ló bọ́ ọmọ jẹ́. bẹ́ẹ̀ ni bàbá kí lorúkọ yín àti ibi tẹ́ ti pè elékùnmóye. bàmí elékùnmóye ojú ò ní tì yín lágbára ọlọ́run ẹ kú ìlú wa yìí o. àwa nìyẹn sà. ẹ bá mi ẹ bá mi kí gbogbo àwọn ti Ìbàdàn pátá. àwọn náà ń gbọ́ wọ́n ń gbọ́ o wọ́n ń gbọ́ o lọ́kùnrin lóbìnrin o. bẹ̀rẹ̀ láti Ìbàdàn títí lọ sẹ́gbàá títí lọ sí Ilé-Ifẹ̀ hmm. Oǹdó hmm. Òṣogbo gbogbo ẹ̀ kákàkiri. Hmm, gbogbo ilẹ̀ Yorùbá. wá lọ sí Akilẹ̀ Akilẹ̀ Jẹ̀bú. Akilẹ̀ Jẹ̀bú gbogbo àwọn ọmọ alárẹ̀ hmm. títí dé èkó àkété máa lọ sílẹ̀ ibo ilẹ̀ haúsá kákàkiri gbogbo ọmọ nàìjíríà rere. bẹ́ẹ̀ni yàtọ̀ sáwọn boko. yàtọ̀ sáwọn boko. <laughs> ọlọ́run ò ní bá wa lórúkọ jẹ́. àmì àmì àmì àmì káwa náà ká túnra wa bí o. ká túnra wa bí bẹ́ẹ̀ ni ká ṣọ́ra ṣe. Oh bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ojú òní ti gbogbo wa o. èwo la fi ń ṣe bank holiday yìí o. Ehm, màá nà sáfẹ́fẹ́ gbogbo ibi tí fàájì wà ní wíkẹ́ndì yìí màá nà sáfẹ́fẹ́ fún yín láìpẹ́ ẹ má wọrí. ẹ make sure pé ẹ lo antivirus dáadáa o. ó gara ó gara bàbá. kẹ má lọ fojú kó jábìn kó jábìn nù. Ah, kò jọ. ewé kò jọ. Ah kó já pínkẹ́. ok torí máa ń sọ fún máa ń sọ fún bàbá àbàdàn hmm. pé antivirus yẹn kó lò dáadáa tó dáa tó bá ti fojú kó báyìí hmm. a kò máa fẹsẹ̀ gbẹ ni. <laughs> bá mi lẹ́kùn mọ́yẹ̀. kó tó jàyàn kó méjọ pé òun lógun arìndọ̀ o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bó ṣe wà nìyẹn ojú ò ní tì bàbá tó rẹ́kọ̀d tí kànú ọ̀bàjọ́ béèrè yẹn kẹ́ jù sí kíákíá o. a ah, láìpẹ́ láì jìnnà máa jù sí i. special request ni o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni máa jù sí nsìn. à ń gbádùn yín o. ẹ ṣe gan bàbá Olókùnmóyè ojú òní tí ń sá. àmì o. ó ó dìgbà. ìyá tí rí àti rí kankan. Karubial ló máa náà lòun lọ lórí afẹ́fẹ́ yẹn.

báyìí ṣe ń lọ yìí bí gbogbo ẹ̀ ṣe ń sún tá à ń tẹ̀lé yìí táyé ń dáyé íńtánẹ́ẹ̀tì táyé ń dáyé tẹkinọ́lọ́jì ó ṣe mí ní kàyéfì o bóyá torí field tí mo wà ẹ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa wọ́n ń pe orin kan ní orin àpàlà wọ́n ń pè kan ní sákárà wọ́n ń pè kan ní jùjú wọ́n ń pè kan ní sakara àwọn ògúdó ẹ̀gbá wọ́n wà ń bẹ̀. àwọn aládàmọ̀ wọ́n wà nílùú ìjẹ̀ṣà àti nílẹ̀ òkè lọ́hùn-ún wọ́n tún ń pe orin kan ní dada kúàdà. wọ́n ń pè kan ní wọ́rọ̀ tí àwọn ìjẹ̀bú ń pè ní eré apẹ́pẹ́ wọ́n tún wá ń pè kan ní fújì um, tó jẹ́ pé gbogbo àwọn eré tí mo kà lẹ̀ yìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. abẹnumọ́ fi sọ̀lá. Eh, èdè yorùbá ni a fi ń kọ gbogbo àwọn orin yìí mo wá wò sàkún mo wò síwájú mo wò sẹ́yìn pé ṣé kì í ṣe pé gbogbo àwọn orin yìí máa parẹ́ báyìí eh, bá a bá tiẹ̀ ní àkọsílẹ̀ tó jẹ́ pé rẹ́kọ̀dù wà lóríṣiríṣi àwọn rẹ́kọ̀dù táwọn bàbá wa haruna ṣọlá yusuf ọlátúnjì eh, àwọn nọ́sírò àtúwọn lẹ̀gálímù káìbà àwọn bá wa king sunny adé aike dairo Eh, àwọn jọ́lì láwà àwọn barista king wasiu ayinde general kollington ayinla eh, tí gbogbo wọn ti ṣe lóríṣiríṣi ṣífẹ́ bínísà òbí tí gbogbo wọn ti ṣe lóríṣiríṣi eh, tó wà lákọọ́lẹ̀ tá a ṣe ń gbọ́ṣẹ́ wọn eh, mọ̀ pé àwọn eléyìí ò lè parẹ́ láéláé. àwọn ah, ṣùgbọ́n tá a bá wò ó láyé òde òní eh, ǹjẹ́ a rí àwọn ọ̀dọ́ kéékèèké tí wọ́n gbégbá orin yìí ní tèmi èmi rí i pé àpàlà sákárà èmi ò rí àwọn ọmọ ọ̀dọ́ látàlè pé láti bí ọmọ ọdún ọgbọ̀n ọdún wá sísàlẹ̀ tó ń kọ àwọn orin yìí níwọ̀nba experience mi nínú iṣẹ́ music yìí. gbogbo farajàgà náà yàtọ̀. ẹ mo wá wo iṣẹ́ fújì náà tó sì jẹ́ pé tá a bá yọwọ́ ẹ jùjú àmúfújì mo wò ó pé láti bí àwọn ọmọ ogún ọdún wá sísàlẹ̀ àbí ká ní ọmọ bíi twenty five years ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá sísàlẹ̀ mi ò mà rí àwọn ọ̀dọ́ langba tó ṣẹ̀ṣẹ̀ ń gbé múṣẹ́ yìí ní ṣíṣe lọ́wọ́ yìí àwọn ọmọ wa afropop hip hop rap òun mà làwọn ọmọ wa ń kọ báyìí tó tiẹ̀ ṣe pé mo lọ sí patí kan láìpẹ́ yìí ẹ̀ẹ́n eh, tí wọ́n ju àwọn ọmọ kiri wáyé sí àwọn ọmọ hip hop yìí sí èmi ni Wizkid èmi ni D'banj gbogbo àwọn arúgbó tó wà níbẹ̀ pátápátá tó jẹ́ pé orin Sunny Adé orin Ebenezer Obey àbí orin eh, eh, bàbá wa Síkírù Àyìndé Barrister àbí Haruna Ṣọlá ni wọ́n máa ń tàdíríkè sí tẹ́lẹ̀ gbogbo wọn mà ló pakuru mọ́jò ìyẹn ló wá jẹ́ kí n mú wá sórí afẹ́fẹ́ lé ni pé báwo ni iṣẹ́ èdè yorùbá yìí àwọn mísíkì ilẹ̀ yorùbá báwo ló ṣe ń lọ yìí ṣé kò ní parun báyìí. ẹ̀yìn náà ni mo ní ká jọ gbéyẹ̀wò lálẹ́ tèmi bóyá ẹ̀yin rí ọ̀dọ́ kan tó ṣẹ̀ṣẹ̀ gbégbá sákàrà ládùúgbò yín àbí tó ń wo pé iṣẹ́ àpàlà yìí kò gbọ́dọ̀ parun òun máa mú lókùnkúndùn. àbí wọ́n wò pé ní London yìí o iṣẹ́ fújì lèmi máa máa kọ́ àbí lára àwọn ọmọ wa mélòó ló lọ sí secondary school tó lọ sí university tó dẹ̀ wò pé no iṣẹ́ fuji eh, music fuji lòun máa máa kọ tó lọ sílé ìwé tó kàwé jáde ṣẹ́yìn rí ládùúgbò yín àbí kò sí. ṣé kìí ṣe pé àwọn iṣẹ́ yìí ṣé kìí ṣe pé wọ́n ń parun lọ díẹ̀díẹ̀ báyìí. nítorí pé èmi ò rí àwọn ọ̀dọ́ kéékèèké tí wọ́n gbé àwọn iṣẹ́ yìí tí wọ́n gbé wọn lárugẹ òun náà ni mo mú wá lálẹ́ tèmi pé ká jọ yẹ̀ wò. ẹ ò lè takù mi ẹ ò lè rọ́ mi ògùn mi rè ọlọ́gbọ́ àjẹ àwọn tí a ní Ìbàdàn adé mi bẹ̀dẹ̀ wọ́n jẹ́ra bọ́tà yìí èèyàn tèrè yàn kàlà. ṣé kìí ṣe pé tá a bá ti ní patí ṣe báyìí DJ ẹ fún wa ní Wizkid ẹ fún wa ní ọmọ bàbá olówó. olùkúnlẹ̀ súnmọ́ ẹ̀ làwọn ẹ fún wa ní Oliver Twist náà làdẹ máa máa gbọ́ nítorí pé ara àṣà ilẹ̀ Yorùbá ni ara ẹwà ilẹ̀ Yorùbá ni ẹwà àṣà wa ni ẹ̀ẹ́n tá a bá fẹ́ ṣẹyẹyẹ ká pe olórin láti wá gbé pàtí wa lárugẹ ṣùgbọ́n tá a bá rí àwọn ọmọ tó dìde nísìnyí tí wọ́n fẹ́ kọrin yìí àbí àwọn ọmọ tó yẹ pé òyìnbó la dẹ̀ fi ń kọ́ wọn yìí ṣé àwọn ló fẹ́ kọ fújì àbí fẹ́ kàpàlà àbí fẹ́ kọ jùjú eléyìí ló kọ mí lóminú tí mo ní kí gbogbo tolórí tẹlẹ́mù ẹ̀yàn ọ̀tọ̀kùn ìlú kẹ́ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. E bí mo ṣe kọ tèmi ẹgbẹ́ ìjọ rárá ẹjọ́ péré kò jọra wọn ẹ má forí àdìbà kẹ̀ẹ́bí wẹ́tà dé. ẹ ló ta ló wà lórí òpó àti bí jẹ́jẹ́ ń pè wá. ẹ ló ẹ ló sà. obìnrin ló ń sọ̀rọ̀. obìnrin ló ń sọ̀rọ̀ kí lorúkọ yín mọ̀ àti bí jẹ́jẹ́ ń pè wá mọ̀. ẹ mọ̀ pé yín náà ní jẹjọ́ níjẹjọ. mo ní ká gbé mi kúrò lórí afẹ́fẹ́. Oh, mo bá yín sọ̀rọ̀. ìyàwó aláta tó dáhùn. mo dẹ̀ pè yín tẹ̀ mẹ́sàn-án ẹ máa lẹ́ẹ̀pẹ̀ mí ẹ̀pẹ̀ mí ẹjẹ́ àfihàn lẹ̀. ṣùgbọ́n ìdáta ìbéèrè yẹn ọ̀rọ̀ tó dẹ̀ dáa náà ni. Hmm. torí ó lù mọ́ nǹkan tí mo fi ń pè yín láti ọjọ́ yẹn tẹ́ ń no ẹ má bínú ìyá mi ọjọ́ ẹ sà ní sùúrù ẹ má yà apology torí pé tó bá ṣe pé owó ni mo fẹ́ gbé fún yín àbí nǹkan ẹ ní sẹ́gbẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ á sì yẹn kan. nǹkan tí nǹkan gbogbo tí ẹ ń sọ yìí kì í sọ̀rọ̀ eré nìkan hmm. gbogbo àwọn àṣà gbogbo àwọn èdè hmm. ìdí ni wípé kò ìbàjẹ́ kan wà fún wa generally hmm. a ò kì í ní àkọsílẹ̀ ìwọ tó wà ń bẹ̀ yẹn báyìí tí ò bá jẹ́ torí ọ̀rọ̀ iṣẹ́ ebo bọ́ tóní o le lè mọ ìsì màmá kẹta tó bí màmá ẹ̀ hmm, àbí kò mọ orúkọ ẹ̀ hmm. àbí kò mọ orúkọ bàbá bàbá ẹ̀ kẹrin hmm. because ẹ̀ ní ẹ̀ ní bàbá àwa tá à ń sọ̀rọ̀ yìí àgbàlagbà tiwa máa ń pè wá ń gbà táwa wà ń kékeré tá a bá jẹ yán tán a máa sọ̀tàn. So àwọn nǹkan tó gbé wọn débi tó ti jagun nǹkan tó ti ṣe orúkọ hmm. báyìí ní ìyá bàbá àwọn orúkọ báyìí kò sẹ́ni tó ń ṣe yẹn kò sẹ́ni tó ráàyè láti sọ ọmọ mìíràn mú orúkọ ìyá àti bàbá ẹ̀ dádì àǹfààdà náà ni hmm. tó tó bá ní kó sọ ọ́ máa ní kó shut up hmm. kò ní kò kò ìkọ ní ìkọ tá a ranjúmọ́ yẹn náà la máa ranjúmọ́ ọmọ tí ò mọ orúkọ ìyá ẹ̀ tí ò mọ nǹkan tó ń ṣe lórí ìsun wọn. tí ò mọ ìwọlé wọn tí ò mọ bọ́ ṣe ń behave kò lè wá ṣẹlẹ̀ ní òun fẹ́ máa gbọ́ orin àpàlà tí ìyá àti bàbá gan ò gbọ́ hmm. tí ọkọ àtìyàwó ò ní ìfẹ́ ara wọn tó jẹ́ wípé ṣé single parents lè ráyè tọ́jú ọmọ hmm. nítorí ẹ báyìí àwọn ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn náà hmm. kì í ṣe ọ̀rọ̀ orin nìkan ogunlọ́gọ̀ ọmọ àṣà tó ń ṣe ní ìbílẹ̀ ogunlọ́gọ̀ gbogbo nǹkan á ti yí padà á dorí nǹkan sísàlẹ̀ hmm. akẹ́sẹ̀ sókè kò sí nǹkan tá ní ìró pé correction wà fún olúkúlùkù àkàn hmm. máa ṣe wàdùwàdù náà tá a fi pass away náà ni hmm. ìjọyè yín bá fún bí àpẹẹrẹ nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ láti bí ẹni tó ń fẹ́ ní orin àwọn àtijọ́ tó bá jẹ́ wípé èèyàn gan mọ̀ọ́mọ̀ kó máa fi yẹn ṣe bísíǹsì á jẹun nídìí ẹ̀ tó bá yá tán ni kò síṣẹ́ kẹ́hìn lọ wá gbogbo àwọn rẹ́kọ̀dù àtijọ́ láéláé yẹn bóyá wá ṣe wọ́n ní bíi ogún ogún kó wá kó wá ṣe kó wá máa tà á àbí kó máa fi ṣeré àbí kó máa fi sí pàtí kó máa fi plé ẹ̀ ẹ́ rí mọ̀ wípé á tètè là torí àwọn kọ̀ọ̀kan náà ní tẹ̀sán máa ní kí náà ń sọ yìí àwọn kọ̀ọ̀kan tó ìwà máa sọ pé nǹkan tá a ti ń lò tẹ́lẹ̀ rí ni àwọn àṣà tá a ti ń ṣe tẹ́lẹ̀ rí ni gbogbo àwọn nǹkan tí ó ń fà á tó fi dàbẹ́ ni wípé nǹkan kò dọ́gba kò sì lọ déédéé tí nǹkan fi ń jójó àjò rẹ̀yìn iná yẹn ń rẹ̀yìn ni kò kò blow up is blowing down hmm. àwọn nǹkan tó fà á nìyẹn ẹ̀yìn kò sí kò sẹ́ni tó lè tán bá ná fẹ́jà àmọ́ yẹn o yẹ ọmọ tí ò gbére kínní òun náà ló láwọn arúgbó ń sọdí kọ̀ọ̀kan nínú àwọn tàbí dédé àbí nǹkan kan yẹn ìyá tó máa ń lọ sí pọ́ọ̀pù àbí nǹkan tí yóò ṣe tó nǹkan tó ń gbọ́dọ̀ náà ń sàtàmùdírí hmm. ṣùgbọ́n tó máa ń play ẹ̀ nílé ẹ̀ hmm. orin ìbílẹ̀ téèyàn kan ṣáájú ogún jọ tó ti ń fún ní àdúrà ni. màmá mi sórí àdúrà tọmọ kan mọ̀ nínú gbogbo àwọn ọmọ yín. nígbà tó ń ṣe ẹ má dá mi dúró tọ́jú. gbogbo àwọn kinní wọ̀nyẹn ló fà á nà ó hmm. ó dìgbà àyà ọ̀lẹ́ èèyàn bá padà sẹ́yìn ẹ tí ọmọ tán bá bá ńlá ìyá láyà ẹ̀ tó jẹ́ wípé adébí akọwà ṣe ẹlòmíràn mọ̀tọ̀ history nàìjíríà gan hmm. kò mọ̀tọ̀ ní the twenty years west east and north ẹlòmíràn mọ̀ ẹnu state thirty ló ti bẹ̀rẹ̀ hmm. títí dé èyí tó tó dé yìí kò sí ibi tí òbí kan ti máa pè é tó pé ìgbà kan nǹkan báyìí là ń ná o owó hmm. báyìí là ń ná nǹkan báyìí là ń ṣe kò sọ́mọ àwọn ọmọ twenty years bíi báyìí tó lè ṣe ìjọba dà fún kò ní í jẹ́ àmọ́ ah, anúláìsí wo leléyìí. àwọn náà ti ń ṣe kò ní jẹ́ aníọ́kọ̀ ní ládàládà hmm. àfi rọ́bà tó rọ́bà tó òyìnbó pò pọ̀ nǹkan òyìnbó ló ń wù yín nǹkan ara yẹn ò ń wù yín ẹni tí jẹ̀dí ń ṣe tí ìdí ẹ̀ ń yọ tó yọ ẹ̀jẹ̀ tó sà tó ní wọ́n rí nǹkan ọ̀fẹ́ nílùú onílùú hmm. tí ò fẹ́ lo nǹkan ìbílẹ̀ tó ṣàgbóni ìyá láyà baba ńlá ẹ̀ fi tọ́jú ẹ̀ hmm. ó dé lóyìnbó tó sá ní is wrong to my system ìdí yẹn ayọ̀ wá wá ge you know. wàhálà wa dé. gbogbo àwọn ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ni gbogbo hmm. àwọn nǹkan tá à ń jẹ lóúnjẹ poison níbí tó ti jẹ́ pé yẹn là ń rọjú hmm. ẹni tó kò sẹ́ni tẹ́lẹ̀ tó lè fi irú àwọn ògiri ìjẹ̀bú kó fi ṣe kó fẹ́ dé sí hmm. kó dẹ̀ máa kó fa tásí àti tòmá kó fa àlùbọ́sà sí. òní karùn-ún sọ fún ẹ kíkù ẹ̀ wá máa kù níbo ló ti fẹ́ kù. ṣùgbọ́n ìgbà tó bá fi máa gé oríṣi mẹ́jọ sínú ọbẹ̀. wọ́n fún mi ọmọ mi wà tó bá dírú aníkíni aníṣe ṣe kòkòrò ni. Hmm. bẹ́ẹ̀ ni. ògiri àtẹ̀lọ́wọ̀ afásíta abẹ́ aditúlàsì. Hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ni nà ó ti pọ̀ níbi tó ọmọdé mélòó lórí tó lè wọ àbí tó àwọn aṣọ wọ̀nyẹn ẹ̀rọ òdìdí adélébọ̀ níbi àkísà máa wá là tó máa là tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ti igun wọ́n wá wà kísà. wọ́n á dẹ̀ bá sọ fún ẹ pé báyọ̀ ṣe ń jí bó ṣe gbà nìyẹn ẹ tó kúrò ọ̀n bí tó ọmọ sí nàìjíríà tó wà lọ mú ṣòkòtò tó rọ àjọ yóò mọ̀ pé àbùkù aláìlélọ́kàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yá mi. bàjẹ́ wípé ẹni àmọ̀tì ló ra ṣòkòtò ni ẹ mọ̀ pé kò wọlé. ojú òní tì yín màmá. gbogbo bó ṣe rí nìyẹn ẹni tó ẹni tó fẹ́ ẹlẹ́rìí ìbílẹ̀ tó láìkẹ́ tí ò rí ṣó máa para ẹni. oníbàárà ìnáwó àfọ̀gẹ́tì náà ni hmm. a máa wò yí tó lọ yàtọ̀ tó bá yẹ pé rìvásì sí kínní ìwọ hmm. tó ń ṣerú kínní náà báyìí tó bá kó jọ bí ogún àbọ̀ kó ṣe sí kínní kó máa ta hmm. àwọn tó bá ní chẹ́ẹ̀sì wá rà. ẹ ẹ bá mi ṣe kínní mo ní chẹ́ẹ̀sì nínú orin àwọn àgbàlagbà kò sẹ́ni tí ò àwọn èèyàn ti jẹ yàtọ̀ ráìsì máa wà ń bẹ àtẹ̀bà wọn ò lè gún ní, hmm. nílé tó bá lọ sí patí ẹ wọn ò lè gún ní o wọn lè jẹ ẹ tí mo sọ fún yín wọn lè jẹ yán ṣùgbọ́n wọn ò lè gún mọ hmm. iná bá àti wọn parí tó jẹ yẹn hmm. ẹ ṣe ìyá mi ojú ó pẹ́ díẹ̀ kí n tó kí n tó ṣe tán. mo pè ní díẹ̀ mẹ́fà lẹ́yìn ìgbà yẹn ẹgbẹ́ ẹ̀gbẹ́ dáhùn ah. ẹ má bínú bóyá mo wà lẹ́nu iṣẹ́ ńgbà yẹn ni. ẹ má bínú láàárín ọ̀sẹ̀ tá a máa mú yín lọ́hùn gbogbo àyànjú màá ṣe gbọ́. God bless you ma ẹ ṣe gan màámi láti acne down ojú ò ní tì yín mà. ẹ ló ta ló wà lójú òpó àti bíjà tí ń pè wá. kẹni jókà. bàbá mi bàbá màsà. kábíyèsí sà. ládi láti canning town ni o. bàbá mi ládi láti canning town. ah mo gbé mo gbé gbòòsà fún màmá wa ọ̀rọ̀ hmm. tó sọ hmm. tí n bá ṣe mistake o ohun yẹn ohun ya alágbo ni o láti acne. acne down bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ya alágbo ni ya alágbo mo ti yan omi ládi láti canning town gbogbo ẹ̀dẹ̀ ku ọgbọ́n làákàyè ṣe rí gbogbo nǹkan tó sọ yẹn mo gbádùn ẹ̀ pátá pátápátá gbogbo àǹsà yẹn lọ ti wọn kò tán ni nítorí gbogbo ilé ìkẹyìn náà ṣàlàyé pé kí ló dé fi ń di ń kú lọ́ọ́lẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà. gbogbo nǹkan tó ti jẹ́ àṣà ìbílẹ̀ ìbáláyé àti táǹpà kò ní interest nínú ẹ̀ hmm. tí àṣà láṣà òun ni àwájú mọ́ òun ló fà á ṣé ń gbọ́rọ̀ mi. mo ń gbọ́ yín sà bàbá mi. òun ni ó fà á tí gbogbo nǹkan tí ó fi wọ́ bẹ́ẹ̀ yẹn kó tó di pé mo lọ sí gbogbo ibi tí láti kì wọ́n lẹ́yìn nǹkan tí alágbó sọ ẹ̀yin alára ó da ẹ̀yin lẹ́dá béèrè yìí lẹ́ o ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ láti the next tùngbà hmm. kẹ wá research tẹ máa ṣe gbogbo àwọn rẹ́kọ̀tì ẹ dárúkọ yẹn kẹ́yìn náà kẹ́ máa play ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Hmm. Ah, bàbá mò ń gbìyànjú mò ń gbìyànjú ah, déédéé. ẹ kẹ́ gbìyànjú kẹ́ máa play ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú irú àwa báyìí ń sìn hmm. rẹ́kọ̀dù Haruna Ṣọlá bàbá Haruna Ṣọlá rẹ́kọ̀dù Síkírù Àtúwọn Dìjálì Mùkáíbà gbogbo àwọn tí bàbá tiwa ń gbọ́ hmm. torí Ìjẹ̀bú paraku ní Ìjẹ̀bú níní Hmm. ìjẹ̀bú ni bàbá mi ìjẹ̀bú ni ìyá mi òun ni à ń gbọ́ gbogbo ìgbà ṣe rí àwọn rẹ́kọ̀dì yìí sìn ìgbà tó ti di pé àwọn instruments change nǹkan tẹ̀yìn náà mọ̀ nìyẹn ẹ mọ̀ jù mí lọ instruments change ọpọ́n síwájú ibi hmm. tó ti ń lọ yẹn ni wọ́n ti ń já àwọn ìbí hmm. sílẹ̀ irú wọ́rọ̀ yẹn sìn èèyàn mélòó ló ń play àwa ìjẹ̀bú a ní àwọn rẹ́kọ̀dì kan tí a máa tí wọ́n máa ń ṣe tó jẹ́ ti ìbílẹ̀ ti Yorùbá ẹ̀ ti Jẹ̀bú ẹ̀yẹn náà wà so ṣùgbọ́n ní ibikíbi tá a bá ń lọ tí bóyá wọ́n ṣe ayẹyẹ ni ó yẹ kó lè máa play irú àwọn ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ kọbi ara sí mọ́ hmm. so gbà tí wọ́n fẹ́ kọbi ara sí mọ́ tí instruments bẹ́ẹ̀ ti change hmm. wọ́n sọ síwájú díẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní tí a bá ń tí a bá ń lọ sí ibì kan ká má gbàgbé ibi tá a ti ń bọ̀. tá a ti ń bọ̀. Hmm. lérò pé tí bí nǹkan ṣe ń yí padà yẹn hmm. àwọn tí kíní àṣà ìbílẹ̀ tiwa yẹn hmm. ká má gbàgbé wọn ká tún máa fà wọ́n díẹ̀díẹ̀ pẹ̀lú. bẹ́ẹ̀ni bá a ṣe ń sùn yẹn ká máa kó wọn dání ká mú ọ dání táwọn kan bá ń play record tó ń fi oríṣiríṣi ẹ wo Musiliu Haruna Ṣọlá ṣebí kíní àpàlà ó tún kí new instrument ó tún yẹ kó sún wájú díẹ̀. bẹ́ẹ̀ni sá so àwọn kan náà tún mú èyí tó wà ní ẹ̀yìn náà wọ́n á tún àdí méjì mẹ́ta mọ́ hmm. wọ́n á tún ṣiṣẹ́ síwájú hmm. ṣe rí a ní problem kan ní eh, a ní wàhálà kan fún eh, eh, kíní àṣà àti èdè àwa Yorùbá ilé tí mo lọ mo ti máa ń lọ adúgbò gbogbo àti máa ń lọ hmm. Nàìjíríà tí mo lọ lẹ́nu jọ́ mẹ́ta ó dẹ́rù bà mí pátápátá nípa ti àṣà wa ṣe bá rí gbogbo àwọn ọ̀rẹ́ mi àwọn ẹbí ará ọ̀rẹ́ tí mo mọ̀ hmm. tó bá gbọ́n àwọn ọmọ wa kí mi lé hmm. inú mi ò dùn sí hmm. òyìnbó lọ́kàn sọ lọ kura òyìnbó ni gbogbo wọn sọ kura wọn ní ẹ̀yin ọmọ yìí ẹ sọ yorùbá ṣe mi o èmi náà lọ skul o ẹgbẹ́ òyìnbó tì mi ò ń ṣe òyìnbó yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ wọn ìkan ọmọdún mẹ́jọ mo ní kó wá ká fún mi kò mọ̀. <laughs> Oh, yá spell aja, oh spell aja tì. olúwa no ọ̀rọ̀ kìíní ó serious gan-an wọ́n gbogbo ń sìn òyìnbó òyìnbó òyìnbó òyìnbó tó bá di fifty in fifty years time hmm. réètì tí a fi ń lọ pé yorùbá yorùbá tí a kì í sọ mọ́ ìtẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sán mọ́ àwọn ọ̀sán nílé ní èkó tèmi rí ni mi ò sọ ní bóyá ní tábà wọ inú àwọn state ní o èkìtì ní o ìjẹ̀bú ní o bóyá wọ́n yìí sọ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ìbá díẹ̀ tí mi rí lẹ́kọ̀ọ́ ni mò ń sọ o hmm. ọlọ́run má dẹ̀ jẹ́ kó spread lọ sí àwọn state ní ìtírí ọ̀bẹ yẹn hmm. so nísìnyí gbà tí èèyàn abidi ẹ fi gbígbé wọn ò lè wọn ò mọ̀ tí wọn ò lè sọ yorùbá dáadáa àwọn ọmọ kéékèèké so báwo ni ìgbà tó bá in the next forty to fifty years táwọn hmm. ọba sí ń bẹ̀ mọ́ báwo ni àwọn ṣe tún máa lè kọ́ ọmọ wọn ní èdè. ọmọ wọn lédè ṣùgbọ́n èdè tá à ń sọ àṣà ẹ ṣe báyìí ẹ ṣe báyìí nǹkan táwọn bàbá bàbá wa ìyá ìyá wa tọ́kọ́ lọ́dọ̀ àwọn òbí wọn òun lọ́ fi kọ́ àwa náà so èyí eh, táwa bá tọ́ bá kọ́ wa táwa tá a mọ̀ òun náà la máa fi lọ́mọ lọ́wọ́ pé kóun náà fi sí ọ̀dọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ tó máa máa tàn ká ṣùgbọ́n nígbà tó ti ń di pé a bá sọ èdè Yorùbá ìdajì ẹ̀ òyìnbó ni hmm. ǹjẹ́ mọ̀ nígbà kan tí mo ń ṣiṣẹ́ kí n tó rìtáyà Hmm. ọmọ òyìnbó kan Poland ló ti wá níbẹ̀ àwa jọ lọ ó ń dá ẹ̀mí ni ó wá gbọ́ tí mò ń sọ Yorùbá hmm. lórí fóònù ah ó wá ní but èdè tèmi ẹ Yorùbá ni ó ló yàtọ̀ ó lóun ní boyfriend òun ó ní hmm. èdè tí ó máa tí wọ́n sọ nílùú wọn ó ní ṣé Nàìjíríà mo ti wá mú yẹn ó ní èdè tó jẹ́ pé ìdajì èdè yẹn English ni ìdajì ẹ̀ èdè Áfíríkà <laughs> àmọ́ ah, ní yorùbá ni wọ́n ní yorùbá ni wọ́n ní àdàmọ̀dì ni hmm. wọ́n yí pọ̀ mọ́ ní ṣèdú wọ́n ń ṣe pọ́líṣì tiwọ́ tó bá ń sọ ó sọ ìdajì òyìnbó ó sọ ìdajì pọ́líṣì hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wa èmi náà mò ń gbìyànjú mò ń tiraka kí n má máa fi òyìnbó kún hmm. ṣàṣà tó bá kó èèyàn fọ́tì sílẹ̀ ṣàṣà la máa rí èèyàn mẹ́wàá tí ó máa sọ èdè yorùbá ní ṣákáṣáká tó máa dùn. kábíyèsí ẹ̀kẹ́ni jókà mò ń gbìyànjú gidi ni hmm. gidi lójú méjèèjì tẹ́ pé àti òwe ni o mo tẹ̀ ń kọ́ ìjẹ̀bú díẹ̀ ni jẹ́ kí n sọ fún yín o hmm. èmi náà ti pẹ́ díẹ̀ lẹ́yìn òkú hmm. mo ti lò forty one years ní ní Germany àti bí mo ti gbé pọ̀ ni mo ti study mo dẹ̀ ṣiṣẹ́ ẹ lò forty one years for many years mo mo kàwé ní Germany mo sọ ìyàwó mi Germany ọmọ ọmọ mi Germany ọmọ ọmọ mi wọ́n wà ń bẹ̀ but yorùbá yẹn èdè wa bínibí mi ò filẹ̀ oúnjẹ wa mò ń gbìyànjú hmm. ọ̀pọ̀lọpọ̀ lè sọ yorùbá kó tún kọ́kọ́ tẹ̀ tí wọ́n ní kọ́ wọn apòwe pẹ̀lú ẹ̀ n hmm. bá délé tí n bọ̀ àánú ilé mi tán wá kí mi mò ń sọ èdè yorùbá àṣà gbogbo oríṣiríṣi àṣà ìṣe wa hmm. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mi fi ṣeré ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti dànù tó bá dé ọ̀hún bó ṣe kí ní ká sọ ti èdè jamani a fi kàwé afẹ́ wọn bẹ̀ alọ́mọ bẹ̀ a fi ń sọ èdè a fi ń pòwe hmm. ṣùgbọ́n mi ò sọ́wọ́ ti èyí tèmi ẹ gbàgbé tí yín. ìyẹn dẹ̀ ló fà á pé kì í ṣe pé kí ní ọ̀hún yẹn ibẹ̀ ló yẹ kí n jókòó sí hmm. mo nílé ń bẹ̀ pé hmm. ti nàìjíríà yẹn màá nílé ń bẹ̀ ọlọ́run dẹ̀ ṣe fún mi bẹ̀ alhamdulilayi so mo ń lo gbogbo ẹ̀pọ̀ ní germany ibi nàìjíríà èmi ò fi ìlú wa ṣeré o ká máa ní bóyá pálí pupa pálí pálí jamani àwa ti gbà many many years ago hmm. ṣùgbọ́n mi ò fi ti nàìjíríà ṣeré o mo ní hmm. pálí ti nàìjíríà ti tèmi o hmm. wọ́n ṣe ní german gbadua nationality èmi ní tèmi o ẹni ti nàìjíríà bó ṣe rí nìyẹn o kẹni jókà èmi ò fi èdè èdè ìṣe àṣà àṣà ilé wa ẹ fi ṣeré nítorí òun ni pin number wa national identity wa nìyẹn. Hmm so gbogbo akájọ ká má fi ṣeré hmm. tí òyìnbó tí Jámánì tó hmm. bá travel òyìnbó tó bá lọ French tó bá lọ Gẹ̀ẹ́sì tó lọ sí ìlú gbogbo ibi hmm. wọ́n padà wálé ni o ẹ rí kíní Biggs Ronald Biggs kíní àwọn train rọba wọ́n pẹ̀lú àwọn train rọbì ní early sixties bó ṣe sá lọ sí Brazil tó fẹ́ wọn ní obìnrin bẹ̀ tó dẹ̀ bímọ ilé ilé ilé ilé fà padà wá ní ó fẹ́ sáré ẹ̀rìn wá ní ṣe bọ́n wá ó ń dọ̀jì ó ṣe kínní hmm. nígbà téèyàn bá young téèyàn wà léwe a fẹ́ hmm. máa fi ibi tó ń gbé sílẹ̀ hmm. ṣùgbọ́n tí àgbà bá ń dé ó máa ilé máa ń fani wálé ni ẹ ṣègùn bàbá mi ládé láti ká ní ìtàn gbogbo akọ́nà wa lọ́wọ́ ilé làbọ̀ sínú oko tí ọlọ́run dẹ̀ ṣe kí kíkọ́ gbogbo aka níbi tá a máa sìn tì lọ́jọ́ hmm. ogbó kò jù yẹn lọ. kò jù bẹ́ẹ̀ lọ bàbá nàìjíríà ò ní bàjẹ́ ọ èmi ò fi nàìjíríà ṣeré mi dẹ̀ sí hmm. àṣà ìṣe yorùbá mi ò fi ṣeré bó ṣe rí nìyẹn o ìlú yìí náà ò ní kó ìlú yìí ò ní bàjẹ́ o ṣùgbọ́n pé a jẹ́ ara nàìjíríà pàápàá yorùbá hmm. inú mi dùn ọpọlọ ń dá mi lọ́mọ yorùbá o. Hmm ẹ kú ètò. yes sir ẹ ṣe gan bàbá mi ojú òní tí ń sà god bless you sir. bàbá wa aládìí láti canning town náà lẹ gbọ́ tán bá wa dá sí i àti ìyá mi alágbo láti acne down ẹnìkan tún ti wà lójú òpó. akànjí bá a ṣì dì mí ọmọ láti. ẹ ló ta ló wà lójú òpó àti bíjẹ́ ti ń pè wá. hello hello ẹ̀mí jọ́ka. hello sir. ẹ kú gbogbo ẹ̀ o bẹ́ẹ̀ tí ẹ̀dá pa àwa àwa alápẹ̀ ara wa yóò ah! gbọ́n tí alágbo yóò gbọ́n tí alágbo ni kò fi sí ìmọ̀ pé àwọn rẹ́kọ̀dù tó máa ń bèrè lọ́wọ́ ẹ̀ gbogbo. bẹ́ẹ̀ ni bá a mi agbórin. kán tó ní kó o fi Rasheedi sí lálẹ́ yìí hmm. wọ́n ní o bá wọn fi Rasheedi sí hmm. ìwà àtẹ̀gbẹ́ ẹ tó bẹ́ẹ̀ rí jákẹ́ẹ̀tì ẹ̀ he. <laughs> agbórin ẹ̀ tún dé o ètò lánìí ẹ̀ dá sí ọ̀rọ̀ jákẹ́tì lẹ́ ń sọ o. ṣùgbọ́n ọ̀dọ́ bẹ́ẹ̀ gùn bọ̀. wóòrì. báwo àfàwọn tí àwọn ìyá alágbo àti bàbá tó ẹ̀jẹ̀ sọ̀rọ̀ tẹ̀lé sí kò bá àkó rẹ́kọ̀dì yẹn sí o. mo ti gbọ́. ẹ̀ẹ́dì tí rasheed ti ń bọ̀ tó bá fún bàbá tọ́mọ ẹgbẹ́ lọ́jọ́ bá bàdàn náà mọ́lé àwọn ta ni lọ́jọ́ bá bàdàn. Aa ti fẹ́yìnbó ojú ó ti bímọ ó lóun mú lọ ó bẹ́ẹ̀ lọ fẹ́yìnbó ọla, ń àánú ṣe mí. bàbá bàbá àbí o. jẹ́ ẹnu mi é mi o àmì o agbórin àwọn bọ́ọ̀sì yìí máa nọ, yín gbòòrò ẹ ló ta ló wà lójú òpó àdìbìtẹ́ ti pè wá. hello Joker. hello sir. wọn ò tiẹ̀ ní wọn ò ní na gbowó rìn. àbúrò kà mọ́. wọn ò tiẹ̀ tún gbọ́dọ̀ ná pẹ̀lú kọ́ndíṣán tó wà yẹn. because mi ì mọ wáyé tó máa ń takù mi. bọ́lá kà mọ́ ẹ má bínú ẹ jẹ́ aṣákòdì bẹ̀yẹn ẹjọ́ tó lọ. ẹ ní tí ẹ fẹ́ sọ̀rọ̀ gidi ni. tó ẹ bá wa dá sí ìta nà sáfẹ́fẹ́ lálẹ́ tèmi. because àwọn ọ̀nkú mi àtàwọn ìyá mi ti sọ̀rọ̀ hmm. ọ̀rọ̀ gidi wọ́n dẹ̀ sọ ẹ̀já gbé tọrọ agbowó kan. yes ẹ ṣe kọ̀ǹdíṣàn agbowórin yàtọ̀ sọ̀rọ̀ tá à ń sọ yìí so ti ń gbọ́ dókà. mo ń gbọ́ yín sà. ṣe rí nípa ọ̀rọ̀ àṣà yẹn ó ṣe pàtàkì hmm. because irú tí ọ̀nkú mi ládi láti ká ní ta ń sọ yẹn ó ṣẹlẹ̀ sí mi náà hmm. because ẹ mọ̀ pé ibi ọlọ́run kẹ́ dé àmọ́ bíi tí hádé orúkọ wọn ò lè kọ lẹ́tà ní ìsìn ìpínyàn náà fẹ́ pa wá ká sáìn rẹ̀ kò pọ̀síbù. Hmm. Hmm. so èdè yín ìyàwó ò fi pamọ́ hmm. ọlọ́run dẹ̀ kẹ́ wa bàbá tẹ̀ ń fèdè Ìbàdàn sọ̀rọ̀ gbogbo wọn tí bá mọ̀ wá wọ́n mọ̀ pé amọ̀bi tí a dorí kọ. kàmọ́ ìbàdàn kàmọ́ wọn. olùkọ́ níjọ́ tá a ti fẹ́ yìnbó èmi ò gba ntapítà rì. Hmm, that's very good. mi ì gba ntapítà pé kọ́ wá bá mi sọ èdè yìnbó. Hmm. bọ̀ níwájú ọlọ́run àti èèyàn. ìwọ̀nba tàtàtà tẹ yẹn náà ẹ̀ ń bá wọn sọ bẹ́ẹ̀. ah but èdè yorùbá yẹn èdè ìbàdàn yẹn ah, <coughs> ok kẹ́ni sá. Eh, kí ló mọ̀ mí sí. ìbàdàn. ìbàdàn mi sọ̀rọ̀ mo jẹ́ bí ìjẹ̀bú. sá. ṣé mo jẹ́ jẹ̀bú. no no no no no. no. àbí mo jẹ́ gbà. no no no ìbàdàn ìbàdàn. ṣé o ṣé tí mo bá rẹ́ ẹ̀gbá ní ìsìn kí ló pè mí. Ah. <laughs> kò lè dùn lẹ́nu yín tó bá dùn. ẹnu kí ló pè mí sẹ́ ẹ̀lú ẹ̀ o. sá. kọ́ lè gé sọ tí mo béèrè àní tí mo bá ń sọ ẹ̀dá kí lọ fẹ́ máa pè mí sẹ́. èyí mo lè sọ yín lórí afẹ́fẹ́ owó rákà mu. làmọ́lẹ̀ ká mọ ibi tá à ń lọ. ẹyin lè máa là yín lágbàá. ìbàdàn yẹn náà ni màá sọ ewu ẹ̀ ní ọ̀nkú mi sọ ọ̀nkú ládi fẹ́ rí èdè yẹn ẹ má jẹ́ àjẹ́ ọ̀sọ̀nù. Hmm. etí bàbá agbowórin sọ. So. Hmm. ọmọ tẹ́mi ní lọ lọ jẹ gómìnà èdè Yorùbá lèmi fi ń bá a sọ̀rọ̀ ó máa ya gbogbo èèyàn lẹ́nu ńgbà tí mo bá mu lọ lé moyoma tó ń jẹ àtẹwédú wọ́n máa ń wò pé ah, pé o mo ní nǹkan kan wrong o ọmọ Ìbàdàn lélẹ́yìí o ó máa jẹ àmàlà àtẹwédú finally ọ̀dẹ̀ hmm. ń jẹ́ látìgbà tó ti wà lọ́mọ hmm. wáìtì ọ̀wà ní ohun èso ìbàdàn àwọn ọ̀fọwọ́sì júwe ilé tiwa o ìbàdàn yẹn kò lè kúrò lẹ́nu wa kò dẹ̀ kú lè kúrò nínú bùkátà tá a gbé wálé ayé wọ́n jẹ́ ń tẹ̀ bí ọ̀nkú ṣe sọ ọ̀nkú ládi mo kí mọ́mì wa náà kí wọ́n má bínú pé bọ́yá o. òbí sì ni because èyí sọmọ bẹẹ. bẹ́ẹ̀ni because mo rí i pé ọrọ yẹn dùn wọ́n pé àwọn pé ẹ ò gbé aago àwọn mo mọ̀ pé òbí sì ni èyí sọmọ bẹẹ. ọ gbọ́dọ̀ neglect irú aago màmá wa báyẹn. Hmm. mo ti ní kó má bínú lábẹ́ àlọ́ wọn. èmi náà ti ń bẹ̀ wọ́n náà mà gbọ́ báyìí. ṣé ẹ rí kọ́tọ̀ yẹn hmm. ah, ọlọ́run ní jẹ́ kémi ó bí ọmọ kí n sọmọ nínú ìlú yìí o. èmi ò gbé yìnbó dépò pé ń tiẹ̀ mọ́ bá a so ìyìnbó ìyá rẹ̀ lè gbé yìnbó o níbi tọ́lọ̀ ń tiẹ̀ tó wá kẹ́ èmi dé ìyá rẹ̀ gan tó wá gbọ́ yorùbá tí mo ti mi ìlú tí mo ti wá ìyá ẹ̀ tó wá gbédè yẹn ju elédè gan lọ. Hmm. kẹ́lì ẹni tó bá fẹ́ kọ́ yorùbá tó bá ti mọ ábídí dórí ìgbì hmm. ó ti di yorùbá ìyá ọmọ yìí ọmọ ábídí dórí ìgbì. Hmm pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run hmm. ọmọ ìtẹ́mi bí tọ́jọ́ mi èyìnbó èmi ti jẹ́ ọmọ pé i'm not british ohun òbí mi sílùú yìí o mo dẹ̀ mọ̀ pé bí gbogbo everybody ṣe máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lórí program one oh one ipe ìṣe gọ́vnà tó bá jẹ́ pé àyípadà hmm. tó di ìbàdàn state ọmọ àdí gómìnà àyàfi tí n bá sí lórí ilẹ̀ ayé mọ́ ló kù tí mo bá sì ń lífo à yóò di gómìnà o. a di lágbára lọ́hùn bó ṣe wù ú yẹn. pẹ̀lú ògo lọ́dọ̀ lọ́hùn. ọlọ alálẹ̀ ilẹ̀ yìí ti fàṣẹ sí. ẹ bìkọ́ tí a bá rí i pé àpàjẹ́ kí wọ́n máa mọ̀ pé eléyìí e ṣàdàmọ̀dì o hmm. àtọ̀ gidi tó wá láti ìlú Ìbàdàn lélẹ́yìí o. ti DNA ẹ pé ṣáráṣárá. <laughs> tó dáńgájíá fáínálì gan pàpà tí a bá sọ pé èèyàn kéré kó lọ lé èrè táwa kó lọ lé nìyẹn ọdẹ máa bá wa délé tọdẹ máa lọ máa fọwọ́ lálẹ̀ pé yes àmì nàìjíríà because mo ti jẹ́ ọmọ yìí pé èmi ò rìtáyà sílùú yìí o èmi ń padà lọ sí nàìjíríà o <laughs> tọ́ ọ bá máa máa ọ máa fowó pẹ́ńsàn tèmi ránṣẹ́ ni o àti pé a ṣẹ̀jọ gbé nàìjíríà yẹn ni. Mm gbogbo ẹ̀yẹn lèmi ti ń sọ fún un ṣé rí ó ṣe pàtàkì pẹ̀lú ọ̀rọ̀ àṣà tó gbé wá yìí o ó ṣe pàtàkì ẹjẹ́ ń tó dẹ́rìn payín ẹ̀dá kò mọ́ ni mo gbà fi kú ẹ àwa náà ti wà lu ilẹ̀ ta ti bíi ti ọ̀nkú mi ọ̀nkú ládi òde ń dẹ́rìn pọ̀ ni the first time ngbà tó náà máa ṣe pé a máa jáde kú òǹlù mo sá lọ lé adélu ìbàdàn mo rí ìyá mo nígbà tí gbogbo ètò tò. tó sì gbogbo ètò tò hmm. mo rí ìyá mi inú ẹ̀ dùn ah, ó lóun ṣe bí mo ti kú ni àpọ́ ah, ní mi ò kú. ẹ lóòótọ́ ọdún mélòó ń bí gbà yẹn ẹ so orí gbogbo ẹ̀yin tẹ́ ń wáwí òjijì ní ìsìn kọ́lọ́run ṣàánú ni ah. tọ́ ọ bá gbọ́ kọ́lọ́run tó sínú àti jáde fún irú àwa yìí hmm. ilẹ̀ ta sí bọ bọ ẹlòmíì ó dé ìlú yìí láàrin ọdún méjì ẹ òun wá gbé wọn ò tí ì fóun gbé sọmọ àgbọ́dọ̀ máa sọ wé àwa irú wa ẹ máa ń fọwọ́ lẹ́rán ni èjì rẹ àwọn ọ̀rọ̀ ayé ìjáde láfíà àgbà tá a dé ìlú thirteen years láfíà ọdún mẹ́tàlá la tó lè ráyè ìjáde kúrò ìlú wọn. thirteen years. ọdún mẹ́tàlá apá ọdún mẹ́tàlá nígbà hmm. tó lè sọ pé a fẹ́ padà síbi tá a ti wá. ẹ gbìyànjú adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà mo wá délé ẹni tí mo fẹ́ dàpọ̀ ni o máa gbọ́ o ọba délé mo ṣe fàájì fún gbogbo àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n inú ìyá mi náà dùn mi ò lè súnlé tèmi gangan ilé ẹ̀gbọ́n mi tí ìyá mi wà ibẹ̀ mo lọ àjọsùn sórí bẹ́ẹ̀dì ọ̀sà ń wò mí pé àjíbádé ṣé wọ́n sá ni mo ní èmi ni ṣé mo yí padà ni. òkúrẹ́ àbáláyé wípé sóun mo sì wà láyé ah, because ìyá mi ò kàwé kò mọ ibi tí a dorí kọ but màá sọ nǹkan kan lénìí tó yà mí lẹ́nu tí ìyá yẹn tó dẹ̀ mọ̀ ọlọ́run ọba mi fọ̀run kẹ́ ẹ níbi tá a sá ti ń ṣe fàájì ṣe gbogbo ẹ̀ nígbà tí ó tó bíi three days tí mo ti délé fàájì sá lọ àti ìkan lára àwọn àbúrò mi àti ó ń wo gbogbo ìrìn àjò bí nǹkan ṣe ń lọ níjọ́ tó di ijọ́ tí ò lè mú mọ́ra mọ́ ló bá pè mí pé ah ah bọ̀dá mi bọ̀dá mi mo ní ó ní òun fẹ́ bá mi sọ̀rọ̀ ló bá pè mí mo ní kí ló dé ah, ah. ó ní but ẹ ti kú òun lé ilẹ̀ ti starty now ó ti ń lọ bí thirty years báyìí gbogbo àwọn tí wọ́n bá wá lọ́rẹ́ tí wọ́n bá travel báyẹn tí wọ́n bá dé ohun ẹnu wọn máa ń yí padà bọ̀ bẹ́ẹ̀ ṣe lọ náà là tó ń bú ẹnu yìí ah! mo lọ́lọ́ ọ̀rọ̀ ló sọ mo ní ọmọ pé mi gbọ́dọ̀ mú èdè yẹn wá lu yìí mọ́ àárín yín mo níbi kan tí mo bá mú wá ẹ̀ ní gbọ́ nǹkan tí mo ń sọ èdè wo náà dẹ̀ ni ṣé tọ́gì mi yí padà ni èèmọ̀ yín lè sọ èèmọ̀ kíkẹ́ sọ bọ̀ ọmọ etí mo fi kí rẹ̀ nìyẹn mo ní èdè yẹn mo fi pamọ́ sí airport hmm. ní Muritala airport mo ní bìkọ́ tí mo bá mu wá àárín yín ẹ̀ mọ̀ ta fún mi bìkọ́ tẹ̀ ní gbọ́ nǹkan tí mò ń sọ. ẹ̀yin náà dẹ̀ lágbárí fún wọn ni. ṣé èdè yẹn wá yí padà ni. kò yí padà kò yí padà. kò yí padà dàárọ̀ yìí. bọ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọn ò lè kọ lẹ́tà pọ́n fẹ́ ní ìsìn kásá ẹ̀ rẹ̀. Hmm, kò pọ́sibú. adẹ̀gbọ́ adẹ̀gbọ́ adẹ̀kọ̀m adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. bá àti ẹ̀ka wò dé èmi máa ń sọ fáwọn èèyàn wípé ẹ̀yìn ìwé lèmi kà èmi ò kojú ẹ̀ mo ní àwọn ọ̀rẹ́ tí ẹ ka ẹ̀yìn tí ẹ tún kojú ẹ̀ hmm. bọ ju gbogbo ẹ̀ lọ náà bí ẹ ṣe kà tó náà orí ìjókòó náà ìjókòó kan náà lájọ máa ń jókòó sí hmm. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ni yọ yín kúrò láàrin ẹgbẹ́ lágbára Ọlọ́run. àmì o o tún wá mọ nǹkan tẹ́rù tó fi wá bà mí hmm. ilé àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ Ọlọ́run fọ́run kẹ́ màmá mi ọmọ. Eh, wípé èèyàn kọ́kọ́ lọlé àbànú owó rẹpẹtẹ mo ti fàájì fún nígbà òde stéèjì yẹn mo ti ń lo bíi ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì nígbà tó ń tó bíi oṣù kan tó jẹ́ pé everyday nígbà yẹn tí mo lọ lé ilé tí mo máa lọ ńgbà yẹn mi ò ná owó ní èdè màá sì ná up to bóyá bíi two hundred thousand. Hmm nígbà yẹn tí nǹkan ò tí ì bàjẹ́ tó tó báyìí o everyday ni o. ẹ dira lọ́lé gidi gan nìyẹn everyday màá sì ná bíi almost bíi two hundred thousand. Hmm. ọdẹ mọ̀ pé ẹ̀yà tó bí wa bí wọn ò tiẹ̀ mọ gbogbo ẹ̀ wọ́n mọ pọ́ùn tá à ná. n kò dé stage màmá mi ò lè mú mọ́ra mọ́ màmá mi bá pè mí sí kọ̀rọ̀ inú yàrá tó wà pẹ̀lú inú yàrá ilé ẹ̀gbọ́n mi tí àwọn wà wọ́n bá ní jí bá dé. mo eh, wọ́n bá pè mí jókòó ah, wọ́n ní owó tọ̀ náà ló ti rí ah, mo ní owó tí mo mú wá ni ah, màmá ní owó yìí ti o ti náwó ju ojoojúmọ́ ọtí ń lọ oúnjẹ ń lọ hmm. wọ́n ní ní mi ìmọ̀ ìwé ìrìnnà tó fi padà ń kọ́ <laughs> wàláyé. kó wá yẹ kó wá tọ̀ sílé ni. kẹ́ni ìyá tí ò kàwé kọ mo ní èwo níwé ìrìnnà ah, wọ́n níbì kọ́ wọ́n ní ẹni tó bá wá wípé àti padà hmm. ah, mo níbò lẹ́sẹ̀ mọ́ gbogbo èyí o ah, wọ́n ní ọmọ lágbájá wọ́n ní ọ wá ẹ̀bọ̀ ńgbò lo bí oṣù mẹ́ta kò ní padà mọ́. Hmm. Ah! Eh, eh, eh, ibi ẹ̀rù ti wá bà mí nìyẹn hmm. mo wá ní ah, mo ní màmí mo ní gbogbo èyí ò ní mo ti ṣe yẹn mo ní ìwé tí màá fi padà mo ní ó ti wà nílẹ̀ wọ́n ní ọ̀dọ̀ ta ló wà nìkọ́ wọ́n wò pé àwọn ló yẹ kí n kó fún pé káwọn tọ́jú ẹ̀ wọ́n lọ́dọ̀ ta ló wà ọ̀dọ̀ ọ̀rẹ́ mi wo ló wà <laughs> mo ní ẹ fọkàn balẹ̀ pé ìwé tí màá fi padà ó ti wà ní tẹpẹ́ hmm. èjì rẹ̀ ìgbà yẹn ni màmá mi tó lè máa jẹun wọnú o hmm. ìgbà yẹn ni màmá mi tó lè máa jẹun hmm. ìní oúnjẹ tètè tó mọ wá wò pé bóun ni ìyá tí ó kàwé tí ọmọ ibi tí á dorí kọ ah. ó ṣe mọ̀ pé ó yẹ kéèyàn padà sí bí. tó ti ń bọ̀ tó ti ń ṣọra díẹ̀. ẹ ẹ lọ́dọ̀ náà àwọn ọ̀rọ̀ kan bẹ tọ́jẹ́ pé irú wa yìí a lè máa fi póòsì ẹ̀ tó bá wò pé inú sórí mo tún máa ń fi ọ̀rọ̀ mi rí pé yes wọ́n má ọmọ pé gbogbo yín ẹ máa ní sọ ọmọ kàmọ́ kàmọ́ bo ní kàmọ́ wo ni a máa sọ pé so mọ̀. kàmọ́ bàdàn. àti kíni fìyókù kù. àjọ àmọ́ alájọ mo tún máa ń fàjọ yẹn proud because èmi gbàjọ yẹn soríire ara hmm. oríire yẹn náà náà nílùú èyìnbó tí mo wà yìí owó àjọ yẹn táwọn gbèsè ń owó àjọyẹn náà la fi soríire a fi kọ́lé a fi ṣe gbogbo ẹ̀. ọlọ́run dẹ̀ ní jẹ́ ó bàjẹ́. àmì àmì àmì. ẹ ṣe gan ẹ̀gbọ́n mi kàmú ajíbádé. inú wa ọlọ́run ọba ọlọ́dún ni ẹ̀yìn àṣàyàn ẹ dákun ẹ jáàmù ó ṣe pàtàkì. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì ojú òní ti gbogbo wa o. àmì sà. gbogbo àwọn èèyàn wa ẹjẹ́ á máa sọ yorùbá sọmọ wa ń lé. Hmm. ọmọ máa gbé yìnbó definitely ọmọ máa gbé yìnbó. bẹ́ẹ̀ni tí ètò ìyìnbó tí mo fẹ́ tó bímọ fún mi tọ́mọ ẹ̀ bá ọ̀hún ó lè ẹ̀ bá mi sọ yúrọ ìyìnbó náà. Hmm. ìyẹn ìyàwó yìí ló rà kéèyàn kì í bá mi ọmọ mi bá mi sẹ́yìnbó yorùbá lájọ́ máa ń sọ because mo máa ń jẹ́ ọmọ yìí pé èmi ò lè sẹ́yìnbó o lè sẹ́yìnbó sí yẹ o because ìyá rẹ̀ èyìnbó ni but èmi è sẹ́yìnbó hmm. so yorùbá la gbé máa ń sọ ó ṣe pàtàkì o. ó ṣe pàtàkì gan. òun náà lè ti gbọ́ lẹ́nu àwọn ẹ̀gbọ́n wa Kàmọ́ ah, Ìbàdàn ẹ̀yin tí wa ó ṣe pàtàkì o èjì rẹ. ẹ ṣe gan sa àbọ̀dá Kàmọ́. Eh, mo mọ́mí wa alágbo mo kí wọn ó tó jọ mẹ́ta mo mọ̀ pé ń bínú sí mi ni mo fi pè mí mọ́ lẹ́nu jọ mẹ́ta yìí. so mm, ojú òní ti wa ọ̀nkú ládìí náà mo kí wọn o. ẹ ṣe gan bàbá mi Kàmọ́ Ìbàdàn àwọn dádì wa nìyẹn o. Ìbàdàn one ojú ò ní tì wá o. àmì sà ẹ ṣe sà. dòkàdòkà bàbá àgbàlagbà agbóhórìn àtojúbọ àgbàyà lọ́lọ́run dá wọn ti yìí ọ̀rọ̀ tí òkàn wọn mọ́mọ́ fẹ́ dá sí ẹjẹ́ agbọ́rọ̀ tí ti sẹ́gbẹ́ kan. mo ti gbọ́ ẹ̀gbọ́n mi mo ti gbọ́. ah ẹ̀yin tiwa ẹ má bínú kàmọ́ ìbàdàn àwọn náà bá wa dá sí nìyẹn ẹnìkan tún ti wà lórí òpó ẹ̀ ló ta ló wà lójú òpó àti bí tẹ́ ti ń pè wá ó jẹ́ o kàmọ́ ọ̀bàdàn látijọ́ <laughs> láti ayé alálùmọ́lẹ̀ láti ìjọ wa pẹ̀lú kàmọ́. Hmm. kí lorúkọ yín sà. nígbà tí olùkọ́gà ló ń sọ̀rọ̀. bàbá olùkọ́gà kábíyèsí Baba, nígbà tí empire radio ti wà hmm. láti ìjọ ń wà lórí ẹ̀ hmm. àti agbóhùn o. Hmm apọ̀ bẹ́ẹ̀ yẹn ta máa ń pàdé lórí rédíò náà ni. àtọmọba òṣìlú sí. bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀kan lèmi pẹ̀lú ẹ̀ pàdé tari aṣojú rí. Hmm. akínọmọ akin ló ṣètò ìpàdé náà jọ náà a lọ ní miliki sport. ó lórí kámbáwẹ̀. bẹ́ẹ̀ ni gbà náà lọ́hùn. ẹ ṣe sọ wọn. mo kí ẹ o okùnjọ́ mẹ́ta o. Hmm, àwọn náà ń gbọ́ báyìí. Ah, ṣe rí àṣà ìbílẹ̀ ní hmm. èyí tó dì àmì lẹ́nu jù ń bẹ̀ ni pé ṣe àwa tá a wà nílé àwọn èèyàn wa tó wà nílé ká tẹ̀ sọ́pọ̀ àwọn ọmọ tá à ń bí síbí mò ń bá a sọ díẹ̀ nínú yẹn hmm. àwọn tó wà nílé gan làánú ẹ̀ ṣe mí jù hmm. débi pé ọmọ mi ò lè sọ èdè ìkòròdú mọ́ èkòròdú èkòròdú tèmi ti wá yẹn ìjẹ̀bú ti kò dú. wọn ò lè sọ mọ́. Hmm. nígbà tí ọmọ ti wà lọ́wọ́ pé ó ti ń kọ́ ìgbà wọn pé how are you what's your name lẹ́nu rẹ̀ òyìnbó náà ń sọ. Hmm. gbàdúrà pé nígbà tí wàá ara kékeré ta bá ń sunkún orin orin orin orin níyàwó lọ́mọ fi máa rẹ̀ wá lẹ́kún. Hmm. rẹ̀ sí ọmọ mi lọ́wọ́ máa kì wá lọ́tún lọ́sì bẹ́ẹ̀ ni ọmọ mi gan moríkì ilé wọn. òyìnbó là ń sọ fáwọn ọmọ tiwa don't cry what do you want you want this you want that èdè tó bá dẹ̀ ń bọ́ ọmọdé sọ ló máa gbọ́. bẹ́ẹ̀ ni o. àwọn ṣáínì nílẹ̀ yìí táwọn bá ń sọ̀rọ̀ wọn ò bí sí ṣáínà o ibi ló wà o èdè wọn yẹn nọ́mbà sọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà. india bákan náà ni àwa lójú máa ń tì láti bá ọmọ wa sọ̀rọ̀ sọ hmm. èdè wa. Ah, mo ní ọ̀rẹ́ kan àwọn ọmọ wa bí wọn àti ìlú oṣù kan mo wá lọ kí wọn bá dẹ̀ ń bá ọmọ sọ Yorùbá lọ́dẹ̀ ń sọ fún mi pé I can't hear that mo ní kí ló sọ ìgbà wo lè tó ò hear that. tí o gbọ́ Yorùbá mọ́. o gbọ́ Yorùbá mọ́ ìwọ tí o ń sọ ọmọ ọdún mẹ́rẹ̀ẹ́lá ọmọ ọdún méjìlá tó yẹ pé kèrè ọgbẹ kèrè wá síbí ìwọ́n tó ti èmi ti parí primary school ní nàìjíríà mo ní kó ọyá mú pẹ́ẹ́nì kó kọ orúkọ mi sílẹ̀ fún bàbá ẹ̀. Ah, wàhálà dé nìyẹn. ó ní. jambo exam lè gbé fún yẹn bàbá. mo ní èlé sẹ́ẹ̀lì yẹn èlé sẹ́ẹ̀lì olùkọ́gà tó bá wá jẹ́ bí wọ́n gbé ẹ sí ń kọ́ o kí ni ká wá sọ ìgbà tí ìyá ẹ̀ dé tí mo sọ lórí à ah, ẹ torí pé òyìnbó náà sọ fún ọ ní skul ni mo nítorí ọlọ́run hmm. ó lè gbọ́dọ̀ gbàgbé èdè tó ta bíbí tó fi kàwé jáde primary ní nàìjíríà hmm. ó lè fi àgbàgbé ẹ̀ ní oṣù kan sí méjì tó dé yìí náà àṣàkáṣà sí gbogbo ilé ìtẹ̀sí yìí èmi mú ọmọ mi kan wá síbi ọmọ ọdún márùn-ún ló wá síbi hmm. torí tí ó bá ìsọ yorùbá fún ẹ wà á ní ṣe ọ̀sẹ̀ mi lè wá láti nàìjíríà ó dẹ̀ ti ta ti lóṣù. tó bá tún sọ̀rọ̀ ìbò ẹni ṣe ẹ̀gbọ́mọdé ìlọrin láti bàjẹ́ gidi ni bẹ́ẹ̀ ni. ṣe rí bàbá ojú òní tì í sà àwọn èèyàn wa èmi rí pé mistake la máa ń ṣe èmi á ní fake pé bóyá fake people ni máa pè mí ò mọ nǹkan tó yẹ kí n lò sí. ó kọ orúkọ tó fún tí ò bá lọ. because tá a bá wò ó wípé ìlú òyìnbó làwọn ọmọ yìí wà èyí tá a bá bá wọn sọ lé nínú republic wa nínú ilé wa yẹn òun náà ná láǹfààní láti máa gbọ́ àti àti táwọn èèyàn wa kọ̀ọ̀kan bá sọ sí wọn kò sí bá ṣe fẹ́ ṣe òyìnbó yìí náà máa gbọ́ jù tó bá lọ léèwé òun náà máa gbọ́ jù so why táwa náà tó wá ń sọ òyìnbó sí wọn lé. ó mà yà mí lẹ́nu. ọmọ mi ọmọ mi rógódó tó wà ń bì yìí yorùbá ni èmi yìí bá a sọ yóò òyìnbó. èmi kẹ. yorùbá ni mo máa ń bá sọ torí èyí tí bàbá sọ ilé eh, tó bá gbọ́ yẹn náà ló máa wà lọ́pọlọ ẹ̀. èyí tí mo bí ní ó ti tó twenty five nsìn hmm. torí tí ó bá sọ yorùbá fún ẹ hmm. tòwétòwé ló máa fi bẹ́ẹ̀ sọ. that's good. ó lọ ilé ńgbà tó wà lóṣù mẹ́ta hmm. wọ́n gbé lọ ilé ǹdó tẹ̀ sí mọ̀ pé òun wà láyé ayé kábàá ní bóyá oṣù mẹ́ta yẹn mm. wọn ò dẹ̀ lè jọ ṣẹ́ kan wọ́n padà mm. síbí. ó mm. dẹ̀ lọ lé ńgbà tó wà ní ọmọ ọdún mẹ́wàá ó lọ̀sẹ̀ méjì ṣùgbọ́n kò sí orin arúnà tí ò lè kọ o kò sí orin ayéfẹ́lẹ́ tí ò lè kọ o kò sí orin wàsíù tí ò lè kọ o yorùbá ẹ̀ ó gbóná ju ọmọ ọmọ míì tó wà ní nàìjíríà lọ ṣe ló sọ pé dálì Babadele ẹ jẹ́ má jẹ́ kó mọ̀ pé mo ti ẹ̀gbọ́ Yorùbá rárá o mo fẹ́ hmm. kọ́ everybody kọ́ ṣubú sí mi lọ́wọ́. <laughs> bó ṣe yẹ kó rí gangan nìyẹn. ó lóun máa pretend pa ni òun fẹ́ wo bí wọ́n ṣe rí oníkálukú wọn ṣe rí. Hmm. kò ní láti ọmọ ọdún mẹ́wàá ó ti twenty five o kò tí ì hmm. lọ kò tí ì dé Nàìjíríà o ṣùgbọ́n Yorùbá ẹnu ẹ̀ towé towé ní. àwọn sọ̀rọ̀ ló sọ fún mi pé èyí ilé olórogún ìbẹ̀rẹ̀ wèrè. mo ní nbo ló ti gbọ́ yẹn àwọn onídàájì ẹ fi yẹn lẹ̀ ó lẹ̀ fi yẹn lẹ̀ táwọn àbúrò àwọn ẹ̀gbọ́n tó jù lọ tó bá jà tó jẹ́ pé kì í ṣe àwọn ọmọ ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n màmẹ́ hmm. àwọn ọmọ àbúrò màmẹ́ tó bá jà hmm. ọmọ mi ló máa bẹ̀rẹ̀ sí ló máa parí ẹ̀ fún wọn. ṣé rí báwọn ìyá wa ṣe ń ṣe ló ń ṣe. yorùbá ló dẹ̀ wọn máa fi máa nu mọ́ ọ létí kò ní máa sọ òyìnbó. ibi ládé bí sí. ìjọ kan á wà lọ́dọ̀ mi bóyá ó wá ṣe yé lọ́dọ̀ mi ni tó bá wà lórí lórí program màá màá get through màá ní kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ màá ní màá ní kó sọ̀rọ̀ sí program. ó pè wọlé. bẹ́ẹ̀ ni nígbà tó wà ní secondary school hmm. nàìjà kan ó wà ní kíchìn wọn hmm. ìyẹn àwọn pẹ̀lú àwọn tó ń sáàbù wọn lóúnjẹ ìyẹn bá ń bú wọn pé ẹwà àwọn ọmọ ẹwù wọn gọlọtọ gọlọtọ wọn máa wọn máa ṣe bẹ́ẹ̀ ní pé kìíní bóyá òun jẹ́ gbẹ́ ìyá yín lé ní kìíní kan tó ìyẹn bú gbogbo wọn dáadáa hmm. náà bá sọ fáwọn ń lọ gbogbo wọn bá jáde ó bá ní lágbájá tàmẹ̀dù ó sọ ọ̀rẹ́ wọn àwọn ọ̀rẹ́ oníkan dúró de òun ó bá padà lọ sínú ilé ní kíchìn ó lọ bá ó ní madam ó ní gbogbo nǹkan tẹ́ sọ pátá ni mo gbọ́ bó ṣe ń sọ yẹn kì í ṣe fún ìgbéró mi sọ fún un ó ní gbogbo nǹkan tẹ́ sọ pátá ni mo gbọ́ ẹ má lè rò pé gbogbo wa yìí pé bá ṣe jẹ́ dúdú ó yẹ kí ẹ tiẹ̀ máa rò ó pé nàìjà mà lè wà náà ọmọdé ètò gbọ́ ìgbọ́ èdè mà tiẹ̀ lè wà nù wọn bó ṣe ń sọ fún ẹ sórí obìnrin yẹn àwo ọwọ́ ẹ̀ jábọ̀ o ó láti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ó lóun ò ní jẹ́ kí tíjà gbọ́ ó ní ṣùgbọ́n tí tíjà bá gbọ́ ẹ mọ̀ pé oúnjẹ yín tán bí yìí nìyẹn. wàhálà wàhálà dé nìyẹn. ó ní ìyẹn ká máa sáàfù oúnjẹ ráṣọ̀nù méjì <laughs> ló máa fún. Hmm. ó ní kò tó gbogbo yẹn hmm. òun kàn sọ fún mi pé kò dá bẹ́ẹ̀ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn kò dá dàgbà kẹrin ẹ má jẹ́ àgbàgbé àṣà wa ilé làbọ̀ mi. oko ó ṣe kókó hmm, ẹ ṣe bàbá wa Olúkọ́gà. Ọlọ́run kó tẹ gbogbo jẹ́ gbogbo wa nítò ọ̀la o. àmì ọlọ́run. mo gbúdọ̀ kí ike ká sọ àṣà ìlú wa nù. bẹ́ẹ̀ni. Hmm. ẹ ṣe sábàbá. ẹ̀yin tiwa náà ni a ní lórí ìtùngbà time lẹ́ni ǹjẹ́ gbogbo àwọn orin àtijọ́ fújì àpàlà gbogbo oríṣiríṣi ǹjẹ́ kò máa parun díẹ̀díẹ̀ báyìí nítorí pé èmi wò ó títí mi ò rí àwọn ọ̀dọ́ láǹgbà ẹ̀ tí wọ́n fẹ́ gbégbá orin fújì àbí àwọn tó fẹ́ gbégbá orin àpàlà ṣé èyí tó ti wà ńlẹ̀ yìí náà la máa máa jó lọ ni àbí bíṣẹ́ yìí ṣe máa parun náà rèé ẹ eh, because bí mo ṣe ń wò ó sẹ́ni tó wà lójú òpó ẹ̀jọ̀ fún mi níṣẹ́jú kan péré torí bí mo ṣe ń wò ó báyìí èmi ń wò pé iṣẹ́ fújì náà ó máa dàbí pé ó ń rebi tí àpàlà àti iṣẹ́ sakara tó rè é tó jẹ́ pé ìtàn bàbá ẹ̀ ti ṣe láyé ọjọ́ sínú la ṣì ń gbọ́ lọ yàtọ̀ sí Musiliu Haruna Ṣọlá nìkan ni mo mọ̀ eh, tó ṣe ń kọ̀ntínú iṣẹ́ àpàlà yìí ṣé bí fújì náà ṣe máa rírì àti wípé ǹjẹ́ arọ́mọ wa tó jáde secondary school àbí yunifásitì eh, tó fẹ́ lòun fẹ́ gbégbá orin fújì yìí òun náà la gbéyẹ̀wò lórí ètò ilé ni kí lórúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. pẹ̀lẹ́ o kẹ́ni jókà. ẹ ló sà bàbá ah bàbá mi mọ́gàjì. pẹ̀lẹ́ ẹ kó ètò náà. yẹ sà bàbá ojú òní tì ń sà. lákọ̀ọ́kọ́ dìpẹ́ sábà mi kì í alágbo. ìyá alágbo bàbá mi ní kínkín yín o. ọpọlọ wọn ò ní jọfà o. àmì ọlọ́run. torí gbogbo bá ṣe dá sí ètò náà ó fi yé mi pé ìyá ni ìyá yẹn alàgbàlabi náà táwọn ṣe dá sí i very fantastic ìyá aláàbò dákọ kẹ̀mbẹ̀ ẹni tí ò bá jẹ́ ọmọ bí ọmọ o forty years fifty years above wọn lè mọ olùsọkòtò tó ń jẹ́ kẹ̀mbẹ̀. ó hmm. you know gbogbo àwọn ará àṣà àṣà wa tá à ń sọnù nìyẹn hmm. bẹ́ẹ̀ bèè lọ lèmi ìgbà pé báwo ni dàńdógó ṣe rí wọn lè ṣàlàyé ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà bí lọ nìyẹn sẹ́rí gbogbo ẹ̀ lásọ̀kùdù gbogbo tó ní wọ́n ti sọ̀rọ̀ tó tó ṣe lórí ọ̀rọ̀ náà lọ hmm. títí hmm. ó ní wípé à ń fẹnu sọ ni àwa gan àwa ah. bá a ṣe máa ṣe bá a ṣe máa ṣàtúnṣe à ń sọ ni ní gbogbo àwọn governors wa pátápátá ẹnìkan tó sì tó sì gbéṣẹ́ ń bẹ̀ òun náà ní tọ̀yọ́ hmm. oníkan kọ̀ǹpọ́sì yorùbá ní gbogbo iléèwé ọ̀yọ́ hmm. torí yorùbá èdè òun ní àṣà bẹ́ẹ̀ni àṣà ní èdè. bẹ́ẹ̀ni nínú èdè yẹn làṣà yẹn ti ń jẹyọ. ṣègbè méjèèjì ọmọ ìyá kan náà ni wọn hmm. kò sì bá a ṣe lè yà wọn lọ́tọ̀ mbẹ́ àbọ̀rọ̀ mi yẹn so therefore elas mọ tá a bá ti rí ẹnìkan tó lè gbé ẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn kí àwọn ìjọba yòókù gbogbo ìlà oòrùn nàìjíríà kán bá gbé ẹsẹ̀ yẹn náà pé kí wọ́n sọ yorùbá di compulsory fún gbogbo àwọn ọmọ pátá láti máa kọ́ kí wọ́n má bẹ̀ sọ wípé wọn ò gbọ́dọ̀ máa sọ níléèwé torí màtá wà níléèwé wọn náà gbọ́dọ̀ sọ vernacular vernacular náà ń gbé ńgbà yẹn emergency vernacular or speak english. Mm ara tó jẹ́ kí àṣà yẹn kò di ní ta fẹ́ fọwọ́ gbé sẹ́yìn nìyẹn tòtò ẹ pé ìgbà yẹn wọn à kọ̀ǹpọ́sì ẹ̀ fún wa tá a ṣe ń sọ Yorùbá tá a ń sọ English náà pẹ̀lú ẹ̀ òun méjèèjì là ń sọ ń sìn ya lùsì kankan bàbá ẹ̀kọ́ ni bọ̀tà àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ń sìn yìí wọ́n ti lùsì Yorùbá ẹ lè dé ló ń ṣèkẹ́ni kí àwọn ọmọ wa kí yín kí wọ́n sọ Yorùbá Yorùbá wọn máa fi dá yín lóhùn ọsùn mo sọ fún àwọn àbúrò rẹ pé akérètẹ ẹsẹ tẹ mọ kọ àwọn yorùbá àwọn gbọ́ yorùbá ọmọ náà náà kúndé kọ́ gbọ́ yorùbá wọn láti máa sọ yorùbá wọn láti máa sọ ìfẹ́ tọ́pẹ́ tẹ́lẹ̀ ìwé wọn á gbọ́ wọn á gbé òyìnbó yẹn èyí tẹ̀ wà ní yorùbá lóye máa sọ sí wọn. ọ̀tí ara àwọn àwọn àwọn èèyàn wọn nàìjíríà wọn ṣe bẹ́ẹ̀ so ìyẹn gan ó tún bẹ́ kí èdè náà kó tún máa kó tún máa parẹ́ lọ sí. kínú ẹ̀ máa jájú rẹ̀ yìí. Hmm. bó ṣe bó ṣe wà gan nìyẹn. ìyẹn ló á mú débi tó béèrè pé ní àwọn olórin tiwa ṣáálẹ̀ tó máa tún gbé orin àpàlà sákárà hmm. àdùmọ̀ àdàmọ̀dì hmm. ṣàmárì náà ọmọ tó ń bọ̀ nígbà tí gbogbo tó bá ń ṣe ń sìn dábàá lọ. kò sí yorùbá hmm. àwọn ọmọ tó yorùbá bọ́ọ̀lù bá ṣe yẹn. ẹ dá pa ọmọ tí wọn tẹ àkọ́ bó ṣe ń dáná ńlé bó ṣe fẹ́ bó ṣe wá gúnyán bí alágbó ṣe bèrè. Hmm. àbí ní mọ̀sán yẹ. ó yé ọmọ tẹ àkọ́ ṣe máa ru àmàlà báwo ṣe máa bá ṣe máa bá ṣe máa bó oúnjẹ ṣe. ẹ hmm. pé ìbò la fi ń kọ́ wọn oúnjẹ oúnjẹ ìbò la fún wọn jẹ hmm. burger fried chicken fish and chips. ó ga o. ọ̀rẹ́ this is eh, eh, ibi táwọn wà nìyí ibi táwọn wà nìyẹn kì í ṣe pé àkẹ́nìkan kọ́ tiẹ̀ nulẹ̀ kẹ́nìkan sọ fún òfin tó máa fi tó ń lẹ̀ because ọmọ tẹ bá kọ́lé ní yorùbá tí yorùbá yẹn tí wọ́n bá sọ yorùbá náà bá gbàgbé ẹ̀. agbàgbé agbàgbé bẹ́ẹ̀. because ọmọ kọ́sì mi tán gbọ́ láti nàìjíríà yorùbá ló ń sọ ọdún gbà tó débí ẹ máa tí wọ́n sọ yorùbá pẹ̀lú ọmọ ọmọ ti gbàgbé yorùbá pátápátá bá ti ń sọ̀rọ̀ yìí. olúwa o. Hmm. so therefore tí ibi tí ibi tí ká kọ́ mú ọ̀rọ̀ ni pé yorùbá ká kọ́ kọ̀ǹpọ̀sì yẹn Hmm. tí a bá compulsory ẹnu lé tá à sọ sí ọmọ tọmọ náà sọ padà sí wa hmm. right ó máa bẹ̀rẹ̀ sí ní gbòòrò padà. bẹ́ẹ̀ a máa gbòòrò lóòótọ́. wọ́n máa gbòòrò padà hmm. àṣẹ ọlọ́run ara rẹ̀ yìí a bá rí pé ẹranko kan ó ti fẹ́ ó ti fẹ́ parun wọ́n á tún rí introduce ẹ̀. wọ́n bẹ́ẹ̀ ni wọ́n introduce ẹ̀ wọ́n mọ bó ṣe ń balance nǹkan. yes gbogbo yẹn ni ò sí lọ́dọ̀ tiwa. a ṣe conservation wọ́n á rí introduce ẹ̀ lọ́dọ̀ tiwa bá a ṣe ń lọ náà la ṣe ń lọ yìí. ọmọ tó wà ń bíbá yìí wọ́n á gbé àwọn ò àbí ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ ni sà bàbá bẹ́ẹ̀ ni. so therefore uh, you know gbogbo wa allah we have to go back to the basic hmm. ẹ má bínú fún mọ̀sùn ìbò allah ti padà lọ sí ìdí ilẹ̀ ni because ẹni omi tó bá gbàgbé orúsùn ẹ̀ àgbẹ̀ so ọ̀rọ̀ ìta bẹ́ẹ̀ pàṣẹ orísun wa ta bẹ̀rẹ̀ tún lọ tún gbogbo àtúnṣe ẹ̀ka túnṣe tá a wá túnṣe tán ní ìbọn òfin ní parun bàtà náà òfin ní parun ní gbogbo ìlú wa tá à ń lò ní ẹgbẹ́ báyá àyẹ̀yẹ́ tó mọ àyẹ̀yẹ́ tó máa mọ dòdò ń lù mọ́. Hmm, bẹ́ẹ̀ ni ẹ gbà bẹ́ẹ̀. correct ni bàbá. Hmm. kẹsẹ̀ tí bá sì ti ń lọ. Hmm. ìgbà tó bá yá àyẹ̀yẹ́ tó torí gbogbo orin tí wọ́n ń pọn lóṣèlú yìí wọ́n ti wọ́n ti ewu ẹ̀lẹ́sọ lẹ́yìn kan wọ́n ti pààrọ̀ eh, eh, apá apá apá àpàlà ti síwájú. bẹ́ẹ̀ ni. Ah, ah, eh, eh, eh, mùsùlùmí ṣọlá bàbá rẹ ò bàbá rẹ ò lu dùrú wọn lu fèrè sínú àpàlà náà. bẹẹ ni wọn lu sí o. àdè fi ń gbádùn ẹ hmm. àbẹ ẹkọ ni. bẹẹ ni sà bàbá bẹẹ ni. Ah, sakara ò lọ sakara ò wá gba violin bíi hmm. àwọn babalẹgba ṣebí jẹ gòjé gòjé náà lù náà. gòjé náà lù o hmm. gòjé náà lù àti ẹ̀ wá rí ẹnì kankan tó ń kọ àpàlà tó ń kọ sakara yìí mọ́ fọ́ kàràmọ́ here you go. chai òun hmm, parun lọ díẹ̀ díẹ̀ rí o. adùmọ̀dé tí wọ́n tó náà gbé tó gbé adùmọ̀dé jáde ń sìn yìí adùmọ̀dé tó ń gbá sáńsẹ̀ ń gbéṣà ti lọ. Hmm. àbẹ́ ọ̀kan ni bẹ́ẹ̀ ti ti. ẹ mo ti gbàgbé tí wọ́n pe tí wọ́n bẹ̀ yẹn. àbí ká pakuru mọ́ ń sìn. ẹ ẹ àwọn tó fi ẹ náà. àfi ẹ má dá mi dúró o èmi ọmọ bàbá olówó wọnà wọnà wọnà wọnà wọnà yóò ń sẹ́yìn yọ yọ yọ tọ́lá yọ yọ yọ tọ́lá yọ yọ yọ yọ yọ yọ. ọmọ iléèwé olórin kan àpapọ̀ náà láti èkìtì tó máa ń kọrin èwe ọ̀hún bá dó ọ̀là àwòrà òde hmm. mi ò àgbúrò yẹn mọ́ ń ṣe rárá. ṣé kìí ṣe kí wọ́n ti ń pè wọ́n elémùrè. elémùrè wàá dàgbà hmm, elémùrè hmm. yìí rẹ̀ ah, kò àgbọn ah, ọmọ lóòótọ́ kí ẹ àbúkátà lọ àgbẹ̀dẹ̀ wọn kọ́kọ́ bùkátà lọ nìbàdàn mọ́. bẹ́ẹ̀ ni. kúta ń gbọ́ sí i. ṣé gbogbo wa láti rere ta láti gbéra láti gbéra wa ká gbéra ká gbéra wa ká kóra wa jọ pé lóòpù kí ni yóò gbọdọ̀ lọ báyìí ẹ bẹ̀rẹ̀ ká sọ. let's form the group Yorùbá awareness. bàbá fọ́ọ̀mù Yorùbá awareness ká gbé láti bẹ̀yẹn wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo ilé ìwọ̀n láti kọ̀m̀pọ́sì sọ́n láti kọ̀m̀pọ́sì yorùbá ní gbogbo west hmm. látò kédélẹ̀ tóbi dẹ́kọ̀. Hmm. ẹ ṣègùn bàbá mi mọ́gà yìí. ẹ̀bẹ̀ yẹn ọlọ́run ràn wá lọ́wọ́ àlè máa àlè máa fún gbogbo ìlú padà. àmísà ẹ ṣègùn bàbá mi gbòòrò kí ẹ lọ. àmísà o. Hmm. ẹ tó o di náà. ó dáhùn sà. ọba ti yẹ yàrá wọn lọ́lọ́ ni ò jẹ́ o àwọn tèmi náà sọ pé bígì kí ló dé kí tó lè kọrin láyé. ẹ lo ẹkú dédé àsìkò yìí kí lorúkọ yín àti àdúgbò jẹ ti ń pè wá. ẹ káàárọ̀ sà bàbá mi. adégbénga lorúkọ mi. adégbénga olúwa tó gbé yínga náà nírẹ̀ lẹ̀. àmì sọ ẹ dẹ kú ètò náà sá yẹ sà ẹ ṣe tẹ bá wa dá sí i. ètò gidi ni ètò tí ẹ gbé jáde ní àárọ̀ yìí. alẹ́ tèmi. Hmm. bẹ́ẹ̀ ni bàbá mi kẹ́ tó tẹ̀síwájú ẹjọ́ torí ọlọ́run mo ní kẹ́ tó tẹ̀síwájú ẹ àwọn kan fìwé ṣọwọ́ sí mi lórí facebook ń bí wọ́n ní pé mi ò pé nọ́mbà pé àwọn kan fẹ́ pè wọlé zero seven five three four five three double six one zero náà ni nọ́mbà tó wọ ọ̀túngbà time lórí nàìjíríà fm ń bí zero seven five three four five three double six one zero tẹ́ ẹ bá fẹ́ pè wá àti pé tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí facebook ẹ ṣáà ti wá túngbà time on nàìjíríà fm lọ lórí Facebook ẹ á dìwà lọ́wọ́ kan ni kò ní rẹ̀yìn ẹ bá mi ṣe àwò bá mi. ẹ ṣe mo dúpẹ́ sà ṣe rí ohun tó ṣẹlẹ̀ níbi ètò ilé pé ìgbà mi wà àwọn nǹkan míì ibi téèyàn máa rí pé èèyàn máa fi rí ìdẹ̀kọ́ níyàn máa fi ń rí sọ̀rọ̀ hmm. mi yẹn sà hmm. ìgbà míì wà nǹkan míì ẹ máa rí nǹkan bò míì tẹ máa wé pé kí ni ẹ rí ṣe òwe yorùbá náà ló ní amúkùn ẹrù ẹ wọ hmm. ó ní àtìlẹ ni kò ń ṣe Hmm. gbogbo àwọn bàbá wa tó ti sọ̀rọ̀ síwájú wọn sọ̀rọ̀ kan pé nàìjíríà ní èdè yorùbá ti wọ́ hmm. ṣẹ́rí gbogbo ẹ̀dá tó bá ti gbé àṣà aláṣà lárugẹ ibi tó bá ti sọ yorùbá báyìí tó bá fẹ́ ṣe program nàìjíríà kan nàìjíríà kan bí báyìí sìn ẹ bá ń sọ yorùbá máa wò yín bí ẹni tí ó kàwé ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ilé ẹ̀sìn tẹ́rí yẹn náà hmm. kò sí kankan tó ń sọ èdè ẹ wá wo àwọn haúsá àbáwọn yíbò yìí ṣe a máa ń ròyìn pé bóyá àwọn gan náà lajú wà láwọn ló lajú jù wà lọ. Hmm. ẹ wọ àwọn ìyá wa ta máa ń pè ní literate yẹn hmm. ta rò pé wọn ka nǹkan kan àwọn ìyá yẹn ò kàwé àwọn bàbá yẹn ò kàwé àmọ́ bọ́n ṣe kàwé yẹn wọ́n gba àwọn ọmọ wọn láàyè kó so òyìnbó kó dẹ̀ kóde yorùbá hmm. ṣe wá rí àwa tá a rí pàwọn alájú ìyìn àwa gan náà là ń kankan ẹ wọ àwọn ọmọ táwọn bí sílùú ìbá àwọn ọmọ yẹn ṣe wà intelligent tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn bàbá wa ń sọ tẹ́lá àwọn ọmọ yẹn kò sédè èdè yorùbá kan tẹ̀ máa sọ tán gbọ́ ọmọ yẹn wá wá intelligent jù wá lọ débi pé tẹ bá sọ yorùbá sí wọn english náà máa fi dá yín lóhùn hmm. tẹ bá mọ̀ pé ọmọ tó fẹ́ tún èdè yorùbá sí tó gbọ́ tẹ bá tún ṣe akitiyan sí láti sọ wípé má fi èyìnbó dá mi lóhùn wàláì aṣọ aṣọ yorùbá yẹn aṣọ yorùbá yẹn bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀. sẹ́rọ̀ mi yẹ yín sà ó mọ̀ bí sọ fún yín amúkùn ẹrù ẹ wọ ó ní ẹrù lẹ́ ń wò ẹ wo ìsàlẹ̀ hmm. àwọn ọmọ tàbí sí àwọn ọmọ tàbí sí ìlú òyìnbó náà sọ pé kàjẹ́ kan máa sọ yorùbá yẹn wàhálà ẹ lọ sọ́dọ̀ ọmọ ìyá tó ń ta ẹ̀pà àti bọ̀ọ̀lì lórí títì nàìjíríà hmm. bí ìyá yẹn ṣe máa máa sọ òyìnbó bó ṣe máa go bring this thing owó kẹni ọlọ́lẹ̀ ìwé nítorí pé òun náà ó ti rí èdè yẹn hmm. gẹ́gẹ́ bí èdè kan tó pàtàkì jù tọ́lọ́run ṣe fún lọ tẹ bá wá wá láti ìlú òyìnbó tẹ bá ń sọ yorùbá tí wọn bá máa máa expect pé kẹsàn english ni. ojú ò mà ní tì yín ọ̀rọ̀ yorùbá ó ti wọ́ láti ilẹ̀ ojú ò ní tì ibi tẹ sọ̀rọ̀ dé ẹ mo pe ọ̀rẹ́ mi kan sí nàìjíríà lọ́jọ́ kan ní bá da èdè ìjẹ̀bú bolẹ̀ ah! ó ní o ti gbàgbé ìjẹ̀bú yìí ó sì ń sọ̀jẹ̀ ah! mo náà bí ó rẹ̀ díẹ̀ <laughs> kí ló ṣe mí tí mi ní sọ̀jẹ̀bú ẹ bá wá dé ẹ wò mo travel lọ sí Spain ìjọ kan láti Spain mo wá lọ sí Sweden wàhálà ọmọ mo wá ń bá èèyàn kan nu wọn sọ ìbò gbogbo àwọn ọmọ Sweden yẹn kò sí tí ò gbé ìbò nu wọn tí ò gbọ́ English nu wọn wàhálà ẹ̀hàn lè sọ sí yín. bẹ́ẹ̀ni. ọ̀ǹtì tó bá wá rí pé bóyá àwọn òríbì kankan lọ tó dẹ̀ wá fẹ́ ẹ̀ fún nìkan ṣẹ̀ máa sọ fún yín pé ókè òun gbédè tó ń sọ ìlú èyìnbó àwọn èyìnbó ta rí nìyẹn ṣàwárí pé bóyá ń kọ́ṣà wọn hmm. wọ́n kàn wá sí wọ́n fi dúdú wọ́n fi gba funfun lọ́wọ́ wa ní nàìjíríà hmm. ọlọ́run kó má dọ̀rọ̀ wa rú sí ẹni tí mo hmm. fẹ́ dá sí torí ọ̀pọ̀lọpọ̀ náà ṣì wà láti ẹ ṣe gan bàbá mi olúwa gbé mi ga olúwa tó gbé yín ga òní rẹ̀ yín lẹ̀ lágbára ọlọ́run god bless you sir zero seven five three four five three double six one zero náà ni nọmba tó wọ orí tún gba time lálẹ́ tèmi ẹ̀yà ní kẹ́ má jẹ́ ká gbàgbé lálẹ́ tèmi ọjọ́ jímọ̀ yìí raf mr tayo mix àwọn náà máa perform ní a2 restaurant ní orí eh, rọ́ṣẹ́ green eh, lálẹ́ ètè ní títí mọ́jú kẹlẹ́lẹ́ mr tayo mix raf tó ń kọ jùjú ọ̀dọ́mọdé eh, tó ń ṣẹ̀ṣẹ̀ gbégbá orin jùjú wọ́n máa wà níbẹ̀ lálẹ́ ètè ní ẹ jẹ́ ká bá wọn ṣe fàájì ẹ lókè lórúkọ yín àti ti pè wá sà. ẹ lóyún ìfẹ́ni jọ́kà bàbá bàmí ládi. orí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ pè wọlé atọ́kùn ètò ẹ ṣe gan fún kíní ilé ìtẹ̀gbélẹ̀ ní òwúrọ̀ yìí hmm. kí n sọ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni olúgbẹ́ngà hmm. àti àwọn tó ti pè bí kàmú ọ̀bàdàn alàgbólúkọ́gà àti ọ̀gbẹ́ni mọ́gàjì ṣe rí nípa èdè inú ìní máa ń dùn ó pẹ̀lú nǹkan tó ṣe máa ń gbọ́ nàìjíríà fẹ́ pé bíi bàbá ìjẹ̀ṣà tó bá pè ó ń sọ ìjẹ̀ṣà yẹn bí ẹni tó wà nílé ni hmm. kàmú ìbàdàn ó ń sọ ìbàdàn and eh, eh, ẹ̀yin náà ẹ̀ ń sọ ìjẹ̀bú eh, kí ni ọ̀gbẹ́ni kazeem alọ́ṣọ̀lá wọ́n sọ ìjẹ̀bú hmm. so ibi tí èèyàn fi ń gbádùn kíní àṣà ìbílẹ̀ ni hmm. irú àwọn program kan láyé ìgbà kan èkìtì kété ní sọ́mọ èkìtì. Hmm. jẹ̀bú ní ṣùgbọ́n inú máa ń dùn láti máa gbọ́ díẹ̀ díẹ̀ nínú ẹ̀ nìyẹn hmm. ṣe rí nípa ọ̀rọ̀ kìíní tí wọ́n ti gbogbo wọn ti kọ́ńtítọ́ ti sọ nípa ìyẹn náà kìíní aṣọ bá ṣe tún máa máa di pé a máa jẹ́ kí àwọn ọmọ wa kọ́ máa wọ aṣọ tá à ń lò hmm. bá ti délé jọ́kejì báyìí mo bẹ̀rẹ̀ sí wọ bùbá ṣòkòtò àbí pẹ̀lágbádá ìyẹn lọ bẹ́ẹ̀ ṣẹ́rí United Nations their headquarters ní New York USA wọ́n fún àwọn kìíní president orílẹ̀-èdè hmm. Hmm. láti ní oore ọ̀fẹ́ láti fi sọ ọ̀rọ̀ pẹ̀lú èdè abínibí wọn hmm. tí wọ́n bá fẹ́ di pé wọ́n fẹ́ bá United Nations sọ̀rọ̀ èyí tó bá wùn ó lè sọ English. Hmm tí ẹ bá dé ibẹ̀ Merkel hmm. kansila wa ní Germany hmm. tó bá máa sọ̀rọ̀ German language ló máa sọ hmm. àwọn tí kíní Faransé náà èdè wọn ló máa sọ wọn wá ní àwọn kíní translator tó ẹ ní tí wọ́n ti ń translate ẹ̀ ó kà kó máa gbé headphones títí a máa gbọ́ ìyẹn ni àwọn kan ti lọ láti Áfíríkà ń jọ sí tí wọ́n ń sọ èdè abínibí wọn Hmm. èyí ahmedajin ti Iran Iran ẹ lè ẹ bá gbóyìnbó lẹ́nu láéláé and they are educated man nina. Hmm. so eléyìí ẹ fi sọ èdè àbínibí nítorí pé wọ́n mọ̀ pé gbogbo ọrọ tẹ́ ń sọ kò ní sí pé àṣìṣe wà ń bẹ àbí kìíní pé èdè gbogbo nǹkan kí nǹkan tẹ bá sọ ńbẹ wọn mọ pé ẹ mọ gbogbo oyè yín ṣákáṣáká tó bó ṣe wà nìyẹn mi ní sọdún yẹn lọ. ẹ ṣègùn bàbá mi ládi láti canning town. àwọn èèyàn tó kù rẹ ní àyè láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ẹ ṣègùn bá mi ládi canning town wọn mọ bọ́n ṣe ń ṣọwọ́ ẹ̀ lọ́wọ́ kan wọn ti wọlé ẹ̀yìn tẹ́ ẹ bá ṣe fẹ́ pè wá zero seven five three four five three double six one zero náà ni nọ́mbà tó wọ ojú òpó wa lé ní. ẹ̀lò ta ló wà lójú òpó àti ibi tó ti ń pè wá. ẹ káàárọ̀ ṣáláṣà. adúpẹ́ fọlọ́run sá káàárọ̀ o. yóò jàre èmi ni ọmọ àbàdàn kì í yàlè ìyàwó ni gbogbo wọn. ẹ jọ̀ọ́ ẹ bá gbóhùn sókè díẹ̀ sá o. mo lé mi lọ́mọ àbàdàn kì í yàlè hmm. ìyàwó ni gbogbo wọn. ọmọ àbàdàn kì í yàlè ìyàwó ni gbogbo wọn. bẹ́ẹ̀ èmi lọ́mọ àbàdàn kì í yàlè. ìbáà jẹ́ ìyàwó gbogbo wọn. ìyàwó ni gbogbo wọn. bẹ́ẹ̀ni. Hmm, oríkì ńlá àkọ́bí ọmọ ló ń sọ̀rọ̀. àkọ́bí ọmọ bàbá o. mo ti ń tẹ́ àlàtàrọ̀ ní ààyè wọlé. ẹ má bínú ẹ ò káwọn àwọn èèyàn wa tó bá ti ká wa lára báyìí ó di dandan kẹ́rìbọ̀dì pè wọlé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm, ẹ má bínú sí wa àkọ́bí ọmọ wọn gbogbo ní cross. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá àgbàlagbà. ẹ kúṣẹ́ náà. yes sir. ẹ yes sir olúwa ṣiṣẹ́ yín ẹ̀. àmì sà bàbá. o ní sí sọ o ní sí o ní sí yìí. àmì sà. àwọn alálẹ̀ ilẹ̀ yìí yìí wọn ò ní gba òun mọ́ ẹ lẹ́nu o. àmì o bàbá. ọ̀rọ̀ rẹ̀ ò ní jọ́ ọmọ aráyé nù o. àmì o. ò ní tẹ̀sọ́ àwọn àgbà mọ́lẹ̀ o. àmì àmì àmì. ẹ gẹ́gẹ́ bí nǹkan tó sọ hmm. tó dá sílẹ̀ èmi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ náà. láti sọ. ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n tèmi bó hmm. ṣe mọ̀ ò hmm. ní pé tí ènìyàn bá ti ka ọjọ́ òbí rẹ̀ hmm. ó máa ń dẹrú ni ẹni tó bá ti tọjọ́ òbí ẹ̀ òun tó òun ti dẹrú nìyẹn ó dẹrú nìyẹn ó wà nínú bíbélì náà bẹ́ẹ̀ ẹni tó tọjọ́ òbí ẹ̀ fábùrú ẹ̀ hmm. ó dẹrú àbúrò ẹ̀ bẹ̀yìn hmm. nítorí oúnjẹ. nítorí kí làá jẹ kí làá mú. kí làá mú. dàtẹ̀sẹ̀ hmm. tó ìdí nìyẹn àṣà wa èdè wa ó ó ṣe pàtàkì. bẹ́ẹ̀ni. bàbá Ọbásanjọ́ ó sọ̀rọ̀ kan ní Ireland ìjọ ó ní don't let anybody anyone snatch your nationality from you hmm. because tí wọ́n bá ti lè gbà lọ́wọ́ ẹ̀ kò máa dẹrù ẹrù hmm. wọn ló máa di tó hmm. ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. bá a ṣe wà lù náà à ń sọ páàkì nàìjíríà nù british passport là ń fẹ́ ẹ wà àwọn tó gba british passport náà à ń ṣẹ́gun òyìnbó náà ni. Hmm. bẹ́ẹ̀ ni o. àbí bẹ́ẹ̀ kọ́ ni. British passport ò dowó. rádà ti ṣe. iṣẹ́ lèyàn á jára mọ́ o. bóò bóò ṣe bóò ṣe báyìí bóò tiẹ̀ tó ń sanwó ilé ẹ̀gá ń wọlé ẹbóde ń bẹ. ọmọ akẹ́rù òyìnbó ta ni. lágbára ọ̀dọ̀. <laughs> tó. ìdí nìyẹn àwọn ọmọ wa wọn àṣọ wọn ṣe gbá wọn ṣàwé àwa gan láàrin ara wa gan ìjà ń sọ. So. bẹ́ẹ̀ ni. àdẹ̀mú àwọn ọmọ láàrin ara wa gan tá a bá pàdé ara wa gan níta gan tá à ń kíra wa wọn á máa wò wípé tó bá ti sọ yorùbá báyìí english ni wọn máa fi dẹ yẹn ẹdẹfẹ káwọn ọmọ sọ hmm. ìgbà tẹ ẹdẹ sọ sáwọn ọmọ báwo làwọn ọmọ ṣe sọ hmm. mo máa ń wà lórí nẹ́ẹ̀tì gan mo rí òyìnbó kan ó kúrò níbi ó lọ kọ́ èdè Yorùbá ní hmm. University of Ibadan ni wọ́n ti ń hmm. kọ́ lédè Yorùbá ó wà lórí net